Bayowa Films and Records International. mi kì í ṣe ẹran rírọ̀ àlòjù ilẹ̀ òfìrí. princess báwo dẹ̀ ni queen ṣó ti dé láti Paris. Ah, ó mà ti dé. ṣó kó àwọn gold yẹn wá ṣá. aṣọ ni ó kó àwọn jewelries díẹ̀ kan wá. ṣé ó lè sá àgbọ̀ ọkọ fún mi ṣá. nìkẹ́ hmm, ó máa ń fọ́nìṣà. ṣé ìwọ ẹ̀bà sọ pé fẹ́jọ́ rí. bẹ́ẹ̀ mọ̀ náà. Ah, it's okay it's okay màá bẹ pé rose tó bá dẹ̀ lọ ṣẹ́kù why not wá fi díẹ̀ sílẹ̀ fún ẹ. ó ṣe gan-an I can't wait to see that. princess. ẹ lọ́wọ́ túnbà. mo ti wà níwájú ilé. no problem. nìkan wá ṣí gate fún mi. ẹ ní láti wá sókè màá wá sàlẹ̀ ẹ̀sìn mi tí mo rà tán. no problem in that case máa bọ̀ sálẹ̀. okay. ti dé. Ah. hello princess. hello aṣáájú. máa fẹ́ rí ẹ. mi sí nílé ìsìn. actually ọ̀nà méjì sílé gan. ọ̀nà ìwà àlè ríra lálẹ́ jẹ́ kó dọ̀la ọ̀la ò lè fáyín. Okay. Hmm, China ò jápọ̀. Wọ́n mú wàhálà tó kúrò sí. Ṣé o fẹ́ dúró kò ṣe rí ìyàrá mi báwo? Kò tí ń lọ. Kúkú dúró kò ti kú. Kòkòrò kò kòkòrò kò. ṣáájú ọmọ òkòkòríkò òkòkòríkò egungun bí èyí ṣọ̀wọ́n lágbárí ẹrù òbodò ẹrù òbodò ẹrù òbodò ẹrù òbodò ẹni tí ó bodò lómìnú gbọ̀n. ẹrù òbodò ẹrù òbodò ẹni tí ó bodò lómìnú gbọ̀n ta ló ń jọmọ àkúwárapá iwájú wọn máa kú pátápátá. ẹgbẹ́ ta ló dé apàjà ọ̀nà kúò níwájú ọdẹ apànìyàn. ejò bí mọ́nàmọ́ná lolo òògùn lè gbé bọ́lọ́gùn gbé pàrà mọ́lẹ̀ ó gbé yọ̀nù. ejò bí mọ́nàmọ́ná lolo òògùn lè gbé bọ́lọ́gùn gbé pàrà mọ́lẹ̀ ó gbé yọ̀nù. àjò mi kò ní pẹ̀ kú o. ìrìn àjò mi kò lópin. ìrìn àjò mi kò ní pẹ̀ kú o. ìrìn àjò mi kò lópin. gbogbo rígo gbogbo rígo gbogbo rígo gbogbo rígo gbogbo rígo gbogbo rígo jáwọn láyà kó o kó wọn láyà jẹ. jáwọn láyà kó o kó wọn láyà jẹ. mo máa ń yí kì í ṣe mo dúpẹ́ wàràwàrà níṣẹ́ o kí ni mo fẹ́ tó túnṣe fún mi o ọmọ tó yẹ kí n dẹ̀ máa dá o. àní ah! o já wọn láyà kó o kó wọn láyà. já wọn láyà kó o kó wọn láyà jẹ. wà ló jẹ́ pé náà wò lú wo kò lójú. bọ́tà ṣáájú mo ti sọ fún ẹ pé mi ò sí àrà nà. Ah, o ò sí lẹ́kẹ̀ ìgbà tí mi ti wá rí ẹ́ sìn mo jòrò bí àwọn òfin ṣeré ni nà. Hmm. o ò rí mi ò torí mi ò sí àrà nà èmi àti àjọ ládéhùn pa máa ra lálẹ́ iná anyway a máa ra lọ́la. princess princess. Tiba. Oh, after you ayé obìnrin bàbá obìnrin aṣáájọmọ ṣé yìí náà sọ fún princess pé ń bọ̀ tẹ́lẹ̀ ni. èmi ì sọ pé mò ń bọ̀ àmọ́ ṣóṣe ẹ̀kí tún máa sọ fún princess pé mò ń bọ̀ ni. àìpẹ́ ti dá dánmọ̀ nìyẹn. mo dá dánmọ̀ lórí nǹkan mi. ẹ sọ jí. kì í sọ jí. ẹ lajú. kí n lajú. ó ti yé mi ó ti yé mi èmi ò kokoríko <laughs> bóyá ni wọ́n gan mọ̀ pé ó fine bóyá ló mọ̀ pé ó gorgeous bóyá ló mọ̀ pé ó dùn wò èmi gan ti ń ranjú mọ́ ẹ látijọ́ yìí mo kàn ń wò pé kó ọ̀rẹ́ kí n má bàjẹ́ ni èmi gan ò dẹrun sisi mi jọ ṣó mọ̀ pé ó fine o bóyá ló mọ̀ ló mọ̀ pé ó lẹ́wà o. Sisi mi jọ ṣó mọ̀ pé ó fáyín o bóyá ló mọ̀ ló mọ̀ pé ó lẹ́wọ̀n o sọmídìí bẹ́gà kó má kó omi jẹ sọmídìí kẹ́ńtọ́kì kó má yá mi jẹ sọmídìí apple juice kó má gbọ́n mi mu ah, bóyá ló mọ̀ ló mọ̀ pé ó fáyín o ẹ̀rù tó fi ṣe ìbàdí bíi ti jẹ́ ní balóbẹ́ẹ̀sì bóyá ló mọ̀ ló mọ̀ pé báyìí sùnkálò laspama ilé ọba tó jó ẹwà ló bù sí ọmọ dúdú ló kọ mí ilẹ̀ ọmọ pupa dẹ̀rọ̀pò kò tán síbẹ̀ ṣálọ́lọ́ àwọn jọjọjọ. ọyà àtọ̀pọ̀ alọ́yà àtọ̀pọ̀ ọyà àtọ̀pọ̀ ọ̀hà sùn ẹgbẹ́ wo ni o máa kàn dé. ẹgbẹ́ wo ni o máa kàn ṣe mọ̀ kó fẹ́ràn gẹ̀lẹ̀ èmi ọmọ rápálá mo láìkí obìnrin torí bọ́bìnrin lórí mi kò ní ragbá fún ẹni tó láìkí obìnrin. ọmọge lẹ̀pà ń ṣàrán ní o bátálí àná o ah, ò sì yó ọmọge lẹ̀pà ń ṣàrán ní o bátálí àná o ò sì yó àṣẹ wípé arókùnrin tẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ excuse ma ṣé mo lè máa lọ àbí kí n dúró mà. a ò ẹ You máa jẹ o lè máa lọ sí ẹ. ok ma. ọba bẹ́ẹ̀ ni ẹ̀ ṣe mọ̀ kó fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ èmi ọmọ rákọ́lá ló láìkí obìnrin oníkòbìnrin lóbìnrin kò ní ra gbáfú ẹni tí ò láìkí obìnrin. àmì àbọ̀. princess princess princess. ṣé ọ̀gá ẹ̀ wà lè. Oh, oh. princess princess ọ̀gá lè béèrè. ṣèbó tí náà wà lè. mo um, pọ́n wà lè. yéé yéé ajá bẹ́ẹ̀ rí yẹn ó láì kì í yé kú ọba bẹ́ẹ̀ rí yẹn ṣe mọ̀ kó fẹ́ràn kẹ̀lé èmi ọmọ rẹ̀ pálá ó láì kì obìnrin torí bóbìnrin ló mi kò ní ra gbá fún ẹni tí ò láìkí obìnrin. ọmọge lẹ̀pá ń ṣáàndì o látàlí àná o ò sì yó. Ah, ọmọge lẹ̀pá ń ṣáàndì o látàlí àná o ò sì yó. àṣẹ wípé arọ́kùnrin tẹ́gbọ̀ òṣogbo arọ́kùnrin tẹ́gbọ̀ òṣogbo. mo wà lẹ́nu ọ̀nà ìwá sílẹ̀kùn fún mi. ògògó ni kò alára ń bàrà wa. ó kàn sọ ní jágbọ̀ ó lálá ṣáájú báwo ni tèmi fún mi náà. irú sùúrù wo nìyẹn o sisi ológe ṣé wàá ṣàárọ̀ báyìí wọ́n lè ti ayé ọkùnrin lọ́rùn nínú ìnìyẹn. aṣáájú kò dẹ̀ rí bó ṣe ń sọ yẹn o ọlọ́run try láti understand now wo ṣe gbogbo nǹkan tó wà lábẹ́ kínní yẹn máa máa bẹ fún ẹ létà. Hmm. ọlọ́run. mo rò wípé èèyàn kò ti yó láti alẹ́ àná yẹn mọ́jú ìníyìn. ah mi ìdẹ̀wà tí yìí tí yò ológe. gbàlú sọ mi tí yò. ààrẹ kò ń tepo ìṣó. ìwọ ló ń wọ. gbogbo koríko rẹ̀ àrògbé yọ àrògbé yọ àrògbé ṣoge ayé ẹ má sọ pé tó lè rí báwo ayé ẹ má sọ pé tó lè rí báwo. ayé ẹ má sọ pé tó lè rí báwo. ayé ẹ má sọ pé tó lè rí báwo. ayé ẹ má sọ pé tó lè rí báwo. obìnrin ni ọ̀ ayé gbogbo wa obìnrin níyọ̀ ayé àwa ọkùnrin. ayé ẹ má sọ pé tòbìnrin bá wọ. èmi ò ní kí ni bàbá obìnrin. ìwọ fẹ́ gba ọkọ mi. èmi ọmọ hmm. obìnrin bàbá obìnrin. ayé ẹ má sọ pé tòbìnrin bá wọ. kí ni ìwọ fẹ́ gba ọkọ mi. no ìwọ fẹ́ gba ọkọ mi. ṣé jẹ́wọ́ jẹ́wọ́ jẹ́wọ́ tójú tí wọ́n gbọ́ bébì kan àbí wọn kò wọ́n dálé ayé fún mi kò tó dá òsì fún wọn. tí ojú mi ò bá gbé ibì kan kí ni tiẹ̀ bẹ̀ sọ fún mi náà kí ni tiẹ̀ bẹ̀.

ṣe nǹkan kan tí nǹkan tó wà ṣe. ayé ẹ má sọ pé tóbìnrin báwo. ayé ẹ má sọ pé tóbìnrin báwo. ayé ẹ má sọ pé tóbìnrin báwo. ẹ lẹ́jọ́. ajá tẹ́ẹ̀rí yẹn ó láì jí egu ọbọ tẹ́ẹ̀rí yẹn ṣẹ̀mọ̀ ó fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ èmi ọmọ rápálá mo láìkì obìnrin torí pé obìnrin ló bí mi kò ní ra gbá fún ẹni tí ò láìkì obìnrin. Ah! mi ní ìṣúná jẹ́ kó wọlé. má bínú jọ torí ọlọ́run jọ. jọ jọ wọ́n wà ìwọ báwo. má bínú má bínú rárá jọ. báwo ni yóò gbọ́ tí o ṣáà ṣe ẹni ṣe. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ má bínú lábẹ́ ọlọ́run má bínú gbogbo ti dùn ìwọ̀nba lọ́mọ gbọ́n dùn jù má bínú ara ló ń ta. jùmọ̀kẹ́ mi ló ni mo pè ẹ mẹ́ta ni mú mi. mood tí mò ń bẹ lẹ́nu ijọ́ mẹ́ta kò tẹ́ mi lọ́rùn o tí ọkọ bá kọ̀yàn sílẹ̀ ọkọ nìyàn ń fẹ́ téèyàn bá wá torí ọkùnrin kan tó para ẹ̀ ìgbà ọkùnrin àfò Johnson nìyẹn ó ti ṣe tiẹ̀ kò ṣe tọ́lọ́run yín òde wá ní kó wá máa forí lọ́lẹ̀ kiri inú ilé kó máa wà múdì ṣọfẹ́ ṣe ẹlẹ́ṣẹ̀ sí mi lọ́rùn ni ó dàbẹ́ ni pé system tèmi ló mú but all the same èmi mọ̀ pé tásìkò bá tó lọ́dọ̀ ọlọ́run ọkọ tó yàn òun lọ́lọ́ máa yàn fún ẹ tó lò mí ìfẹ́ máa rí ẹni mùtù tó wà o mi ìfẹ́ rárá tí n bá tún rí ẹni rú múdù yìí hmm, jùmọ̀kẹ́ ohun tó expect máa ṣe fún ẹ máa ṣe o. èdè gbọ́gun nǹkan tí mọ́mì bá yín sọ látàárọ̀ uncle johnson ṣe tiwọn ni wọn ò ṣe tọ́ ọlọ́run ọkọ gidi lọ́lọ́run máa pèsè fún yín ẹ má ṣe báyìí wọn. ẹ o ta ló wà lé o. ah àǹtí mo pé ẹ̀yin ni. yes. Ah, junior kí ló ṣẹlẹ̀. ẹ rántí mi ni. kí ló ṣe. lórí ọ̀rọ̀ uncle johnson ni. kí ló ṣe johnson. ọ̀rẹ́ wọn kan ló dé láti bí ìjẹrin láti Amẹ́ríkà tó kó àwọn pictures wedding tí uncle Johnson ṣe pẹ̀lú obìnrin mi wá àti ìgbà yẹn làǹtí mi ò ti wá òkè. again Johnson <laughs> Jùmọ̀kẹ́ ṣé nítorí pé Johnson ṣe nǹkan tó ṣe ló ṣe jókòó sínú ilé tó jẹun tó bá àwọn kan sọ̀rọ̀ ọmọ. Ah, ah, ìwọ náà mọ̀ náà wòre látòkè délẹ̀ ó dùn gan. tí o bá bọ́ sí gbòòrò kó o múra kó o wọṣọ ṣé ní bá ṣe máa rò pé bóyá ọkùnrin tí ò dá ló pọ̀ jù láyé yìí bẹ́ẹ̀ làwọn tó ṣoríire tó dáa wọ́n wà nígboro tí o bá bọ́ síbẹ̀ wàá rí tó máa tẹ́ ẹ lọ́rùn mi ò fẹ́ gbogbo eléyìí o wọ́n àbúrò ìwọ fílẹ̀ máa wọ̀ tiẹ̀. tó bá di wíkẹ̀ndì yìí màá wá gbé jáde in fact òun gan agbádùn ààrẹ ṣórí bí bó ṣe ń wò mí after all èmi náà lọkùnrin. àmọ́ mi ò bàjẹ́ nígboro mo ń jẹun sókè lọ́tẹ̀ mi ni ọmọ fi yẹn sílẹ̀ o. Ah. ẹ ṣe mo rò pé iná nìkan lè lè bá wọn sọ kí lè máa mú. mo mo omi lásán ti tó omi tó bá tutù kò yẹ. mo ń sínkọ́. mo wà nílé. ẹ̀yẹ́ àwọn wákìlì ojúmọ̀ kí n sọ wọn fún mi kò sí nǹkan tó jọ ẹ̀. ṣorí Johnson ó ṣe tiẹ̀ ni ó dẹ̀ ti lọ nìyẹn ah, ah. má ronú mọ́ náà bọ́ síta kò ṣe fàájì ìwọ gan wàá rí pé nǹkan máa yí padà. Hmm. o ṣé ọ̀rẹ́ mi ìwọ náà ṣàmọ gbogbo nǹkan tí mo ṣe fún Johnson kó tó di pé lọ sílùú òyìnbó gbogbo owó tíkẹ́ẹ̀tì mi ni mo san gbogbo nǹkan tó fẹ́ ni mo fi ń tẹ lọ́rùn Johnson wá lọ lóyìnbó wá gbàgbé mi hmm. èmi Ọlájùmọ̀kẹ́. <laughs> Jùmọ̀kẹ́ kò sí nǹkan tó fẹ́ máa sọ fún mi nísìnyí tí mi ò mọ̀ pa ẹ̀ bọ́kùnrin ṣe rí nìyẹn kò yé ẹ ìyẹn ti wá lọ nìyẹn ó tún ti kó ẹ lọ́gbọ̀n mi nìyẹn tí gbogbo máa tún wá bọ́ sí gbogbo ọkọ̀ kọrin kan iná oríta sinimá ẹ̀yìn. dìbò ó kọjá báwọn very interesting ó mẹ́sì you must buy you must work. ó lọ́la dìbò pharmacy pharmacy. ọkọ̀ mọ̀rí kan iná orí. aṣáájú. ẹ dá ojú yẹn mọ̀ nìyẹn o. Ah, ah, ah. ta ni ò ní dá aṣáájú ọmọ mọ̀ nílùú yìí. ó ti lọ nìyẹn kí ló dé. a máa mọ o ó mọ̀ kàn déédéé mú lọ́lọ́ náà máa ní. ṣó ní security. ee ó ní security bọ gbogbo security yẹn ni mo ti check mi rò pé nǹkan tó ń ṣe nìyẹn. ẹ má sọ bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká wò ó nà ẹ jẹ́ àwò ó. ẹ ní sùúrù. fíùsì yìí òun ló yẹ ó ṣeé ṣe kó jẹ́ pé bóyá òun gangan ló ń fún ní problem yẹn ẹ jẹ ẹ lọ start ẹ wò náà torí mo ti kí ẹ ràdà nísìn ṣẹgbó ta ló ń drive. èmi ni. ẹ̀yin lè ń drive ẹ start ẹ wò kò ní sí problem. ẹ tún start. ẹ ṣe gan-an ní àwọn ṣe o ẹ ṣe ẹ ṣe gan-an mo dúpẹ́ lọ́wọ́ yìí. ẹ ṣe gan-an ni ẹ ṣe gan-an ni ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe fat ẹ ṣe ah. ah, ẹ ṣe hmm. ah, mo dúpẹ́ gan-an màá dẹ̀ fẹ́ mọ̀ yín ju báyìí lọ o. kò sí problem. ṣé mo lè get number yín. yá eh. màá fún yín but manager mi á bá mi fún yín. Eh, eh. manager yín nìyẹn eh. okay then manager mi nìyẹn sí ẹyìn. aṣáájú. yes sister mi. mo fẹ́ kẹ́ fún mi ní private number yín mo mọ̀ pé lines máa ń pọ̀ nírú owó ẹ̀yìn báyìí. ẹ wẹ́ gbogbo lines tàbá fún yín náà títì mi náà ni but ó yá máa fún yín kan sí. one four two four six one ẹ ṣe gan. Mhm. three three one. jùmọ̀kẹ́ ó yànnà já lọ. five two seven seven five. okay ẹ ṣe gan. ó yá ẹ mú kàtẹ́lẹ́ rí. ajá dẹ́rì yẹn ó láìkì egu ọbọ tẹ́ẹ̀rí yẹn ṣẹ̀mọ̀ kó fẹ́ràn gẹ̀dẹ̀ èmi ọmọ rápálá ó láìkì obìnrin torí bóbìnrin ló bí mi kò níra gbá fún ẹni tí ó láìkì obìnrin. a ní kò níra gbá fún ẹni tí ó láìkì obìnrin. mo ní pé kò níra gbá fún ẹni tí ó láìkì obìnrin. point mo ti lọ rí first lady nípa launching wa. Wow so ó dẹ̀ ti accept láti jẹ́ special guest of honour wa ní ọjọ́ luncheon wa. that is great chairman ńkọ́. Uh-uh. ọtún bá wà mẹ́ fún wa náà. èmi náà dẹ̀ ti wá sí ọtí Baba alájẹ as our chief launcher. irọ́ ni ṣe ṣí ọ pé wọ́n máa rúdè fún wa lọ́jọ́ yẹn ṣá. ṣé òòtú trust wọn mọ́ ni. ó ti lọ. Ah, ah. aṣáájú. Ah, aṣáájú gidi gọgọ. áńgẹ́lì tó ń gbórí ilẹ̀. Hmm. ọgbọ́ koríko lẹ́yìn ọmọ ọmọ ọmọ. ẹ̀yin kan ṣáà ń dùn sí ni lójoojúmọ́ ṣáá gbogbo ìgbà tí bá ti rí yín báyìí á dàbí ẹni pé kán bá mi ru àmàlà gbígbóná fẹ́lifẹ́li kí wọ́n rọra máa mú òkèlè ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kan kí n máa fi kàn yín lójú tó tó láì rọ́bẹ̀ á dẹ̀ máa lọ bí iye fẹ́ẹ́. ó ga jù. so ká lọ sí orí nǹkan tá a ṣe pè yín gangan nípa launching wa a dẹ̀ ti finalize dé lórí pé last Saturday oṣù tó ń bọ̀ la mú. level level by level ní gbogbo nǹkan kí ló ń ṣẹlẹ̀ ní sátidé ìparí oṣù tó ń ó free. tí ì sí rẹpẹtẹ yìí jẹ. so a fẹ́ conclude lẹ́yìn sí nípa everything tó ẹ sọ iye tẹ́ máa gbà fún wa sí. kí ló máa ṣe lórí ọ̀rọ̀ olówó dé báyìí o <laughs> aṣáájú eh, aṣọ ìgbàlà ń dá fúnba o ṣẹ́mu iṣẹ́ ti yàtọ̀ ó dẹ̀ kí kan máa bọ́ọ̀bù ni ẹjọ́ wọn lọ fún wa ní five hundred thousand sí etí wọ́n sọ fún wa ní last program wọn pé kàn fi five hundred thousand kún iye tí wọ́n san ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta yẹn ọ̀nà àlẹ́rù gbogbo ẹ̀ ló yé mi àwọn angels àwọn títí wa ni tí wọ́n dẹ̀ làwa náà jẹ́ adẹ̀tiwa tipẹ́tipẹ́ bàbá ní kàn san five hundred sí iye tí wọ́n san tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní last year ó tó bá ojú bẹ́ẹ̀ lọ kó ṣe pé wọ́n lè san àmọ́ nípa tá a bá pa ọgbẹ̀rì àkínpọ̀ máa wo bẹ́ẹ̀ ṣùgbọ́n ṣóyè yín màá tún lè bí sọ ga jù èyí náà lè jáde pé lẹ́yìn ọmọ ọ̀sọ́ ọmọ wọn. ẹ jẹ́ kí wọ́n san two hundred thousand naira pé kán fi kún owó tí wọ́n san ní last program wọn. aṣáájú lẹ́vù ni gbogbo nǹkan o lẹ́vù tá a wà ń sìn ti yàtọ̀ pátápátá iṣẹ́ dẹ̀ ti yàtọ̀ owó yẹn ti kéré jù náà. àní sáwọn ilé ìgbẹ́ èyí ló bá ń forí bíbẹ́ ṣe. Mm ó ti lọ. ọmọ ní ẹjọ àníṣe lẹ́yìn ọmọ kò sọmọ mọ aṣáájú bàbá ó ga. ọ̀nà lẹ́bù. Ah, lẹ́bù ni gbogbo nǹkan. mo ṣe jẹ́ gangan nìyẹn. aṣáájú ọmọ. máníjà mi gangan ó mà ṣàárọ̀. ẹ̀jẹ̀ ojú. Ah, ah. <laughs> ẹ fi ẹlẹ ẹ fi ẹlẹ ó yà yín o. ó ga jù àti wípé àwọn àgbà ní pé bí nǹkan ò bá lé ní kólú ẹ̀ náà lé nǹkan. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. oorun tí mo sùn mọ́jú èní oorun ayọ̀ ni. kí ló ń ṣẹlẹ̀. olórí oko wọn ní kàn pè mí wípé Queen of England máa dé ní sátidé ìparí oṣù yìí àwọn àdìlà máa ṣeré fún wọn. ó ti o. tán ti sanwó. wọ́n ti sanwó. Ah ten million naira òjì nǹkan tí mi ṣe pè lánàá ni pé mo fẹ́ confam owó yẹn láàárọ̀ yìí pé bóyá owó yẹn ti wọnú àkáǹtì gbà tí mo jẹ confam láàárọ̀ yìí báyìí mo jẹ́ pé hmm, ẹrù ti wà níbẹ̀ yẹn àti pé kò tún wá ń ṣe pé owó yẹn ni big deal bíi pé recognition ló jẹ́ fún wa big honour dẹ̀ ni torí olórí oko ni pé nu gbogbo onífújì yẹn táwọn fẹ́ ni. Hmm. Eh, déètì wo lẹ pé déètì yẹn. sátidé ìparí oṣù yìí ni mo kàn mọ̀ pé friday ìyẹn la máa ṣeré fún zeribe sátidé ọjọ́ kejì ẹ̀ mo ló wáá jẹ́ pa máa lọ sí Àbújá lọ ṣeré fún Queen of England yìí o. aṣáájú friday ni zeribe saturday déètì àwọn angels ni o àwọn angels tá à ń play fún. angels la máa. saturday ni. angels la máa play fún lọ́dọọdún. Eh, eh. àwọn angels gan-an inú wọn gan máa dùn wípé olórí oko la fẹ́ lọ ṣeré fún làbújá láti welcome Queen of England àwọn gan ti mọ̀ yìí pé recognition gidi ló jẹ́ fún wa àti wípé ṣo mọ̀ pé jẹ́ ẹ̀zẹ̀ rí títí wá làwọn àwọn gan wà lọ síwájú wa torí náà àmọ́ bá ṣe máa ṣe àárín yẹn wà kàn ráìtì wọn ọ̀fíṣàlì ni ipe kàn má bínú pé káwọn rárá mú déètì míì àbí wọ́n ti sanwó. ẹ wọn ti sanwó ṣùgbọ́n a ti sọ̀rọ̀ jìnnà lórí ẹ̀. ẹ owó yẹn kọ́ ni big deal náà wọ́n á understand ni tiwa làwọn àti wípé mi ì tiẹ̀ tí ì fẹ́ lọ sí rí àwọn angels yẹn nísìn torí ọmọ princess yẹn. kí ló ṣe princess. princess hmm. ọ̀pọ̀ ló ní tá a bá débi odò ó ní ká fò ìmọ̀sínú nìyẹn jẹ́ fún mi. aṣáájú èló lẹ owó yẹn náà. ten million naira ni. ten million naira aṣáájú ẹ ten percent máa jẹ́ one million. ẹ̀kọ́ ò ní ẹ̀kọ́ wa. náà torí tọ̀dọ̀ mi náà ni. pé kí ni ebi mi ò gbaṣẹ́ fúnra mi. aṣáájú ẹ má sọ yẹn o ẹ̀yin lẹ dáṣẹ́ yẹn lọ́nà on court ló yẹ kó bá dọ́dọ̀ mi. ọkọ̀ kọrin kan iná oríta. nígbà tó náà lè jíjó jẹ́ bí yẹn olórí oko àti olórí oko ló sọ̀rọ̀ à ń bọ̀ o one second. <clears throat> hello. aṣáájú ọmọ èmi mo pé lọ́la ni o tẹ help mi àtọ̀rẹ́ mi nídìí mọ́tò lánàá. Ah, mo pé bébí. bẹ́ẹ̀ni. ọmọ tó dùn ah, ọmọ tó sweet ọmọ tó dàbí tọ́mtọ́m. Ah kókó koríko iná oríta sinimá ẹ̀yìn lálàtìkù iná jùlọ lọ kókó koríko. inú mi dùn pé bí mo ṣe ń jù sí lẹ́yìn náà hàn inú mi dẹ̀ dùn pé ẹ understand gan-an. bó ṣe ń jù sí mi lèmi náà ń ká ṣe ẹ̀. Hey, eh, hold on, hold on, hold on, one second, hold on, hold on. Okay, okay, ma, hold on. Hello. Júmi ló ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tẹ help èmi àti ọ̀rẹ́ mi lánàá nídìí mọ́tò wa. báwo ó dọ̀nà one second ó dọ̀jọ́. ok. jẹ́ ìpè padà fún mi ìṣẹ́jú kan màá pè padà sísìn. ah ok mama expect kọ́ wọn yẹn ẹ ṣeun àánú gan-an mo dúpẹ́ <laughs> bye bye. Damn! mi believe ẹ Man, I'm happy. Hmm. He has made my day. Jumi baby, ah, but you expect to call Legoni? gan-an ni. Mi jẹ́ lérò bó lè Ah, show mọ̀ pé láti ìgbà tí mo ti rí ẹ mi ì ara mi mọ́ àfi bí ìgbà tó jẹ́ pé mi ò róbìnrin rí. in fact àtìgbà tí mo ti pàdé yín yẹn ọkàn tèmi gan ò balẹ̀ ó ṣàṣe mi bíi pé kí n rí yín kí n rí yín ṣáá ni. ẹ ṣé wàá fún mi ládírẹ́sì yẹn sin right now ó yá mo gbọ́ torí mo gbọ́dọ̀ rí eléyìí yìí o ah, ara mi ò gbà mọ́. ẹ ṣúọ ẹ máa wá ok ẹ jẹ́ kí n fún yín ládírẹ́sì ok number 148A, Oduduwa Street, VI. Okay. You know me. I do go to lè make ẹ e o. Màá débẹ̀ lénìí náà ni. My expect mi o, ṣùgbọ́n. All right. O pé ọ̀rẹ́ ẹ ń kọ̀. Àbúrò pẹ̀lú ẹ bẹ́ẹ̀ ni. Kò kusimbi. bíi. Àná kò sí àmọ́ rò pé jọ wá papọ̀ ní ìgbà tó jẹ́ pé mo jọ rí yín jọ yẹn ni kí n bá lè kóhùn náà kò yẹ tọ́jú ara o má wojú ọkùnrin kankan o má wojú wọn ojú làwọn bọ́ìsì yẹn ṣe sí o èmi nìkan ni mo máa wò ó dá pé torí tiẹ̀ lọ́lọ́run ṣe dá mi ṣùgbọ́n màá rí ẹ. ok mama expect yín ẹ ṣe gan ni ó dàbọ̀. On a level òrí <laughs> bí ṣe ṣeré mi láàrin ti ṣe play game mi láàrin àwọn méjèèjì yẹn. ẹ lórí eré àwọn ọmọ angels yẹn òun la máa lọ ṣe o. ibà ti sọ eléyà ti yanjú ẹ ṣé torí ten percent yìí ṣá máa fún ẹ ten percent eré olórí oko la máa lọ ṣe. ẹ jẹ́ ń sọ̀rọ̀ ní Àbújá yá <laughs> ah, okòkòríkò kòrògejò. gbógeráyè òrókè sùfì ó ti lọ àbújá yá ah! yá ẹ bó ṣe ń jó fún mi èmi mo mọ ṣe ń ju lógo mi n táwọn èèyàn ń fowó wò ọ̀fẹ́ ló ń jó fún mi mo tún pè é padà sí kí n tó fọ̀rọ̀ kan tán á tún padà jó wàá gbà àjọ máa tan ara dé mi mi. ó láìkì egu ọbọ tẹ́ẹ̀rí yẹn ṣẹ̀mọ̀ kó fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ èmi ọmọ rápálá mo láìkì obìnrin torí pé obìnrin ló bí mi kò ní ragbá fún ẹni tí ò láìkì obìnrin. Ah! a ní kò ní ragbá fún ẹni tí ò láìkì obìnrin. mo ní pé kò ní ragbá fún ẹni tí ò láìkì obìnrin. a ní kò ní ragbá fún ẹni tí ò láìkì obìnrin. mọ bí mo ṣe ń ju lógo mi o lógo lógo. ẹ káàsán sá o. ẹ káàsán ẹ jọ ojú mi náà fẹ́ rí. kí lorúkọ yín sá. aṣáájú ọmọ. àwọn tí lè fi ìwọlé wá sá. ẹ ṣe. ọ̀yà àtọ̀fọ́ àlọ́yà àtọ̀fọ́ ọ̀yà àtọ̀fọ́ ọ̀hà sùn wo ni o máa kọ́lé. fèrè wo ni o máa kọ́lé. ajá bẹ́ẹ̀ rí yẹn. ó láìkì eku ọba bẹ́ẹ̀ rí yẹn ṣe mọ̀ kó fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ èmi ọmọ rápálá ó láìkì obìnrin torí bóbìnrin lóbìnrin kò ní ragbá fún ẹni tí ò láìkì obìnrin. ọ̀yàtọ̀ sí ọjọ́ ọ̀yàtọ̀ fọ́ alọ́yàtọ̀ fọ́ ọ̀yàtọ̀ fọ́ ọ̀ọ́ ah, sùn ẹgbẹ́ wo ni o máa kọ́lé. fèrè wo ni o máa kọ́lé. gbá fún. ẹni tí ò láìkì obìnrin. mo ní bọ́ kò nira gbá fún. ẹni tí ò láìkì obìnrin. a ní kò nira gbá fún. ẹni tí ò láìkì obìnrin. sẹ́mi ni mo mọ bí mo ṣe jù lógo mi o lógo lógo. èmi ni mo mọ bí mo ṣe jù lógo mi. Ogo koríko, ogo koríko, ogo koríko, ogo koríko. Ọ̀yàtọ̀ sí ọjọ́, ọ̀yàtọ̀ fọ́, alọ́yàtọ̀ fọ́, ọ̀yàtọ̀ fọ́. Ah! Ṣù ẹgbẹ́ wo ni o máa kọ́ dé? wo o ni o máa ah! Jimmy. dé? Jumi bèbí, Jumi Jumi, ọ̀gá, ẹ jókòó. <laughs> káàsán sir. ẹ káàsán. ẹ dẹ̀ ṣe wà nù. kò tọ́pẹ́. jimmy baby ṣùgbọ́n pé láti alẹ́ àná yẹn tí mo ti rí ẹ báyìí mi gbádùn ara mi mọ́ àfi bí ẹni pé mi ò róbìnrin rí ojú ẹ ló dàbí ice cream kí ọkàn máa pọn lánìí. tíìsì ẹ ní jàre ìjẹ́ tíìsì ẹ mi gbọ́dọ̀ gbèrò ojú ìgan dé báǹkì lé owó pé kàn yá mi ní owó gidi owó tó tó wọ́n á gbé fún mi ni mo tún mọ̀ pé wọ́n á ti wọgan mọ́ strong room <laughs> torí bọ́n bá ṣọ́ra máa padà wá jí ẹgbẹ́ bẹ̀. aṣáájú ọmọ. jumi jumi ẹga tiẹ̀ dúró náà ṣé wọ́n nìkan ló ń gbé inú ilé rápátá rápátá ẹni àbí wà táwọn ta ni. èmi àti mọ́mísí mi of course then àbúrò mi ó tán. ọkàn mi ti balẹ̀ báyìí mo fi comfortable ń sìn torí ẹ̀rú kan bà mí ni kó má jẹ́ kó bí àwọn ajáyàn kan ló lè ní. kò ní problem má worry. gbogbo orí kò rẹ̀ àrògbé yọ. níkẹ́ ó yẹ kó wọ́n mú ọ̀rọ̀ ìdílé ní ọ̀sẹ̀ wẹ̀rẹ̀. Jimmy, Jimmy dùnà ṣé àbúrò ẹ báwo lè ṣe jẹ́ síra yín ẹ̀jẹ̀ kan náà àbí báwo. yes of course olóbí tẹ̀lé mi hmm. in fact she's a very good sister to me. ẹrù òbodò ẹrù òbodò ẹrù òbodò ẹrù òbodò ẹni tí ó wọdò lómi mú. ẹ ká sọ. ẹrù òbodò níkẹyìn àbúrò mi. ẹ káàsán. ẹ káàsán. aṣáájú ọmọ nìyẹn mánéjà wọn nìyẹn. mo mọ̀ wọ́n ẹ káàsán. ẹ káàsán. oṣù ọ̀pọ̀ mojú ìdàdà ṣá. mo mọ̀ wọ́n aṣáájú ọmọ kò síyàn tí ó mọ̀ wọ́n. ṣé mo sọ fún ẹ pé mo máa surprise ẹ mm. o ti rí i pé ẹja ńlá ni àwọn mi gbé. àǹtí mi mi. egungun bí èyí ṣọ̀wọ́n lágbárí ẹrù òbodò ẹrù òbodò ẹrù òbodò ẹrù òbodò ẹni tí ó wọdò lóminú gbọ́. ọ̀nà lẹ́wù òun ò ní kò tí ì di pé wàhálà ti wà báyìí ò fura. rẹpẹtẹ. ta ló ń jọmọ. ogún wọn làwọn dá sí ṣèbí ìwọ ni òkò koríko wàá yanjú ẹ. Eh, ẹ̀rù ń bà mí ọmọbìnrin tó pe àǹtí ẹ̀ pé mo fẹ́ rí yín yìí kó má jẹ́ pé bóyá ó fẹ́ lọ bẹ́ ọ̀rọ̀ yẹn fún ni o kò dẹ̀ ní dáa lọ yá ń bí o. pàtẹ dílànà tó sọ fún mi pé ẹgbẹ́ ìjà ńlá kan ẹ sọ fún mi bá ṣáájú ọmọ lẹ́ ń sọ. ṣáájú ọmọ ni of course. ṣé o rò pé mo lè cope báyìí pẹ̀lú olórin obìnrin tí wọ́n á pọ̀ jù wọ́n lọ. màá kò bù ọ́ náà jẹ́ kí n kò. ọkọ lè ń wá o ọkọ ló ṣe pàtàkì ọkọ ló ṣe kókó kó ṣe boyfriend lè ń wá o àǹtí mi mm-hmm. ẹ ẹ lè fẹ́. òun lọkàn mi yàn òun lọkàn mi mú àdúrà ni kó máa bá mi gbà kó òun náà lè serious. àǹtí mi alẹ́ lè fẹ́. níkẹ́ máa fẹ́. ẹ lè fẹ́. Ah, níkẹ́ ṣé kò sí kitchen lọ́kọ́ lọ́ba sọ́jọ́ kò ń sè máa lọ ìyẹn fún wọn ní drinks. wọ́n lọ́hùn ó wá já sí pé àjẹkùnrin làǹtí mi wá fẹ́fẹ́ báyìí ah! ọlọ́run ní jẹ́ kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀. Ah! àmọ́ ṣá àǹtí mi ní òdùn látọ̀jú ẹ̀ ó tún wá yàyà rí náà tó máa múnú ẹ̀dùn ṣé mi mà tún wá bàánújẹ́ báyìí jẹ́ kí n fi wọ́n sílẹ̀. ṣé kò sí. àwọn ah, ń sọ̀rọ̀ fún ọ̀nà àlẹ́ fún mo ní mo ti fẹ́ràn ẹ jù. <laughs> ga júmíjúmí ọ̀gá iwájú tó dojúkọ yóò bàjẹ́ rárá ẹ̀yìn tó fi sílẹ̀ gan-an kò dẹrùn ó ṣe yan. tiẹ̀ dúró náà ní kẹ́ńkọ́ àbúrò ẹ̀ aṣáájú ọmọ ó ti yẹ sáré gbórúkọ yẹn rù sínsìn. ọpọlọ mi ò sùn rí ọpọlọ mi ò dọ̀bálẹ̀ kì í sùn. ó wà kitchen ó mójútó àwọn kankan bẹ̀. ok ọ̀gá ṣé mo kí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé ó fẹ́ràn mi gan-an ni. lóòótọ́. aláìlọ́wọ́. ẹrù òbodò ẹrù òbodò ẹrù òbodò ẹrù òbodò ẹni tí ó wọdò lóminú gbọ́n. bodò ẹni tí ó wọdò lómi inú nǹkan ta ló ń jọmọ. kokoriko kokoriko aṣáájú ọmọ kokoriko kokoriko egungun bíi èyí ṣọ̀wọ́n lágbárí ẹrù òbodò ẹrù òbodò ẹrù òbodò ẹrù òbodò ẹni tí ó wọdò lóminú gbọ́. ẹrù òbodò ẹrù òbodò ẹni tí ó wọdò lóminú gbọ́ ta ló ń jọmọ àkúwárapá. iwájú ọmọ àkú pátápátá. ẹgbẹ́ ta ló dé apàjà ọ̀nà kú ò níwájú ọdẹ pànìyàn. ejò bíi mọ́nàmọ́ná lọ́lọ́ òògùn lè gbé bọ́lọ́gùn gbé pàrà mọ́lẹ̀ ó gbé yọ̀nù. gbogbo oríko kó gbogbo oríko jáwọn láyà kó kó wọn láyà jẹ. jáwọn láyà kó kó wọn láyà jẹ. mo máa ń yí kì í o ṣé mo dúpẹ́ wàràwàrà níṣẹ́ ẹ o kí ni mo fẹ́ tó o tún ṣe fún mi o ọpẹ́ ló yẹ kí n dẹ̀ máa dá o. àlàáfíà sílé ìjò jùmọ̀kẹ́ ìyá jùmọ̀kẹ́. ṣàlàfíà ni. àmọ́ ah, mi. ẹ kú jọ mẹ́tò ìrẹ́lẹ́ ìrẹ́sì wọ́n mi ẹ̀kọ́. Ah, ó rẹ mọ́mì díẹ̀ látàárọ̀ wọn ò jáde rárá. kí ló ṣe é. ó dàgbọ́n ní wọ́n ní stomach. bọ́jọ́ kí bàbá yín wò wọ́n náà. ó kì í máa wò ó ga o abúlédè mòdì abáláṣọ máṣọ aníká pàdé ń patí ìyálájẹ mo débẹ̀ mi ò bá mo tún pèsè títí ṣe lu ṣùṣẹ́ ọ kò sí. Eh, má bínú èmi náà kọ gbà mo jí mo kàn rí pé mo ní running stomach ni. kí ló wá jẹ. Ah, kò yé mi rárá ní ìlú kí n lọ sí patí patí kí máa wá tọ́lẹ̀tì kiri bóyá ní jẹ́ sílé mo para mi ò gbé má hmm. ní kí n sùn ọlọ́run kó má ṣe wá lóníire kan àbí ṣíṣe ṣe pọ̀ tá máa bá àti pọ̀ tá máa bá ara wa ṣe pé ẹ̀ báwa la rẹ̀ ń ẹ wẹ́ẹ́ mo dúpẹ́ fún ọlọ́run ara mi ti balẹ̀ ah Jùmọ̀kẹ́ ìgbà wo ni wọ́n wọlé. kò pẹ́ náà mọ́ mi ó ṣe wọlé ń sìn náà ni. ó ṣe wọlé láìpẹ́ yìí. àpá ẹ̀ náà ni wọlé mà ó ṣe wọlé nídàá yìí. mọ́ mi ṣé ilẹ̀ ti wá ṣújú náà nìyẹn ilẹ̀ tí ì ṣújú jùmọ̀kẹ́ ṣọlá pé ìrìn ẹsẹ̀ kò yé mi lẹ́nujọ́ mẹ́ta yìí ìyá láàrin òde gbà mí pẹ̀lú lẹ́yìn ọmọ yìí ó ní ìlórí ayé lẹ́mìí mi kó fún mi lọ́kàn balẹ̀ júmi ó dẹ̀ máa pààyẹ́ ẹ̀ fi yẹ́ ẹ̀ lọ́kàn balẹ̀ náà mo ní ẹ bá mi gbé màá mi ló máa ń bá mi wí ló máa ń pariwo lórí lórí lójoojúmọ́ pé mo dojúmọ́ lé mo dojúmọ́ lé ẹ kí n jáde síta kí n chill out kí n ṣeré lọ mo tún jáde ń sìn mo jàjà rí ìrìn tó máa jẹ́ kí mi dùn tó máa jẹ́ kí mi máa jára yá iṣẹ́ mọ̀ ẹ tí wọ́n sọ wípé mo tún pẹ́ wọlé kí n tún má bàa jáde ẹ tún wago fún mi. Ah, ṣé ìwọ sọ fún mi pé ìwọ ti ní ẹni tó fi ọlọ́kàn balẹ̀ tó ẹ pé fẹ́fẹ́ mi mi a lè rí o àfẹ́ gbọ́. ẹ mọ́mí ṣe mọ̀ ṣe rẹ́ni tí mo rí yẹn mo nífẹ̀ẹ́ gan ni o ó dẹ̀ nífẹ̀ẹ́ mi gan in fact ah, ẹ máa láìkí ẹ hmm, ẹni tí mo rí náà ni aṣáájú. àníjà aṣáájú. aṣáájú ọmọ lẹ́yìn ọmọ kò tún sọmọ mọ́ <laughs> aṣáájú ó kókó rí kò àyà ah, ẹja ọmọ wa jẹ ó ti dọkọ ní òbúṣẹ tí ń sìn. ẹ má sọ nínú náà èwo ló tún jó kòkòríkò. ó ṣe máa mọ kòkòríkò nígbà tó máa dé jùmọ́lé tó ní jáde ikán láwọn pè sí òkè ìdìmọ́lẹ̀ ẹ̀bẹ̀ yẹn sí òun kòkòríkò ó máa ṣáájú ọmọ ọmọ eléré yẹn ò mọ́. júmi ọmọ eléré àbí kí ni mo gbọ́ ọmọ eléré ló tẹ̀lé. Eh, of course jùmọ̀kẹ́ ọmọ eléré ọmọ olórin ṣé wọn lóyún kì í ṣe èèyàn ni mọ́ nù ọmọ lórí ló tẹ̀lé wọ́n mọ́ níbi mìíràn jùmọ̀kẹ́ jùmọ̀kẹ́. okun máa bọ́lá jẹ́ o ṣé kí ìbá rẹ̀ máa yé wàhálà ọ̀run wà sáré báyìí fọ ọmọ lórí rò ń fẹ́ jùmọ̀kẹ́. n máa ṣorí burúkú láyé mi ẹ wọ́n rọ̀ irú kúrò lọ́jọ́ kó wọ ìpàdé yọ̀kẹ́yọ̀ jùmọ̀kẹ́ jùmọ̀kẹ́.

tó bá mọ̀ ọ́n o. ìyẹn bẹ́ẹ̀ni kẹ́ni tó bá mẹ́rin rí bẹ́ẹ̀ni kẹ́ni tó bá mẹ́fẹ́ gbọ́ o bẹ́ẹ̀ni kẹ́ni tó bá má dìtú o. èyí ti bẹ́ẹ̀. kokoriko kokoriko. ṣáájú ọmọ òkòkòríkò òkòkòríkò. èdè máa ń bá mi dámọ̀ràn lọ́wọ́lọ́wọ́ orin yún mi lára ò jẹ́ jẹ́ kí n kọ́. kódà bó ṣe èdè ẹ̀ bó ṣe bí ń ti. torí pé lọ́kọ̀dé dá ṣáájú ọmọ bàbá sì dá ṣáájú ọmọ bí ó sá ṣáájú ṣe bọ́ ò sí o ẹ̀yìn sàn mọ́ rí o aṣáájú ọmọ ṣẹ̀rígbálágòdè dáṣáájú ọmọ bí ó ṣáṣáájú ṣe bọ́rọ̀ sí o ẹ̀yin sọ̀mọ́ rí o. ṣó yẹ kí n máa ju sí kí máa hàn. àtàìmọ́ ọ̀hún ti dẹ́ mi ò gbọ́dọ̀ fi para ah, ọ̀nà kan ò wọ́jà ó dúpẹ́ fún tíṣà tó ń tẹ̀kọ́ jẹ́ ìhun. ọ̀nà lẹ́bù mi ní gba ogun yẹn láéláé. àkìlódé. Ah, ẹ lè máa ṣe máa níjà kẹtùn lè fẹ́ máa gbèrín. <laughs> Ah, owó bẹ̀rẹ̀. nígbà bẹ́ẹ̀ máa jọ bẹ̀ méjèèjì. ọ̀dà ẹ̀jẹ̀ àpè mo fi ti stage lẹ̀ ṣùgbọ́n ẹni tàdá wa fẹ́ lọ ọ̀rọ̀ yìí rìkọ́ọ̀dù ní studio Ah, àjọ jù sí ni o. ọ̀nà lẹ́bù. lẹ́bù ni gbogbo nǹkan. ọ̀nà lẹ́bù. lẹ́bù by level. lọ̀rọ̀ ayé. Hmm. orúkọ yìí náà ga. arábàbí ah, orúkọ ni. ó ti lọ. ogogo rígò. ọ̀nà lẹ́bù. ó ga jù ó ga jù. mo rántí ọ̀nà lẹ́bù. a máa ṣeré àwọn angels ó ti di ṣíṣe o. ẹ́ a máa ṣeré wọn. bẹ́ẹ̀ni. aṣáájú ṣé kìí ṣe pé eré Àbújá yẹn ti já. láéláyé kò já kò já mọ́ mi lọ́wọ́ rí. Ah. <laughs> báwo. Monday ni a máa welcome queen ìjọ Monday nìyẹn bọ́ sí kò papọ̀ mọ́ ti tàwọn angels rárá rárá. ó ti tán Ọlọ́run ife èèyàn tiẹ̀ sílẹ̀. Ọlọ́run ṣe máa ń ṣiṣẹ́ nìyẹn. Ah! mo dúpẹ́ bàbá mo ti romi ròyẹ̀ fún sórí owó Àbújá yẹn o ọjọ́ torí ọlọ́run ẹ má jẹ́ kí lẹ́wù yẹn change o ó wà lórí ọwọ́ yẹn ọmọjọmọ lọ. ọ̀nà lẹ́wù. aṣáájú gbogbo àwọn ọmọ tí ò lọ́gàá lẹ́yìn ọmọ. gbèsè mọ́mọ́. lẹ́yìn ọmọ. gbèsè mọ́mọ́. aṣáájú ọmọ ògbógbó rígbó ògbógbó rígbó. ọ̀gbẹ́ni rọra. egungun ah, bí èyí ṣọ̀wọ́ lágbárí. bàbá ọ̀nà lẹ́wù. ẹ̀rù òbodò ẹ̀rù òbodò ẹrù odò ẹrù. try láti get nǹkan tí mo ń sọ fún àwọn ọjà yẹn apart from the irritating delay we ended up spending twice iye owó tó yẹ ká fi clear ṣùgbọ́n gbogbo yẹn kò wá dùn mí o nǹkan tó ń dùn èmi àti àwọn boys mi òun ni pé àwọn ọjà yẹn tún máa dín báwo ló ṣe rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ náà yes. Eh, dúró dúró dúró dúró sórí àwọn ọjà tuntun tó ń bọ̀ ń sìn nǹkan kan ò gbọ́dọ̀ dín nínú ẹ̀ o tó bá dín nínú ẹ̀ ádàbẹ̀ pé mi kọ́ ọmọ o máa dẹ́ ẹlòmíì máa dẹ́ ẹlòmíì lójú yín ni o ìwọ náà mọ̀ pé lẹ́nujọ́ mẹ́ta yìí àárọ̀ jàgbé so ìbá àwọn ọjà tó tún wá ń wọlé yìí mi ń fẹ́ wàhálà kí nǹkan kan má dín o kí nǹkan kan má dín o it's okay ẹ̀ nípa tó wó kò sí problem try kó rí kojú màá rán kojú sí ẹ ok <laughs> o ṣe ní nice time. Father, yeah? I'm disappointed in you, sir. Mi máa gbósọ bẹ́ẹ̀ o. Ẹ dẹ̀ fẹ́ máa disappoint mi pẹ̀lú àwọn wọ́tẹ̀ gbé pẹ̀lú bọ́bọ̀ yìí. How? Ẹ ti ẹ ti dodge boy jù náà, ó ti ó ti ń di gbogbo gbà náà. <laughs> Ọmọdé ń ṣe yín kí ni mo sọ ọmọdé ṣe wọ́n ní àgbà tí ò bínú òun lọmọ ẹ̀ ń pọ̀ jọjọ. fada àgbà tí ò bínú lọmọ ẹ̀ ń bàjẹ́. <laughs> irọ́ ni iṣẹ́ rí gbogbo nǹkan gbà sùúrù. ṣé o ti gbà tí gbogbo ẹ̀ bá rẹ̀ wà ní àní ká ó ti pọ̀ jù náà káwọn àbí báwo kí lè wí ká ah, ó ti pọ̀ jù náà. ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù apart from any other thing ṣe rí bọ̀bọ̀ yìí ó lè tóbi lójú ti yín o àmọ́ mọ́ tèmi ni èmi lèmi mú láti ilẹ̀ báyìí tí mo gbé dé ibi tó dé yẹn ìwà nítorí nǹkan kékeré kí n sáré bara jẹ́ bẹ́ẹ̀ yẹn ṣe bẹ́ẹ̀ rọ́hùn tí mo filẹ̀ fún mo fóun lẹ́nà mo ní ọjà tó ń bọ̀ sí tí anything bá yin gé nínú ẹ̀ báyìí àwọn adájọ́mọ̀. fada the last time tí bọ́ọ̀ yìí ṣe ọjà tó dín kílẹ̀ ṣe sí. fada fada ẹ ti ń go soft kékeré kọ́ ló wọ ọjà ti last time tó gbé mọ́ra yẹn náà ẹ ti ń go soft mo mọ̀ yín ju báyìí lọ tẹ́lẹ̀ fada. gbogbo oríko rẹ̀ àrògbé yọ̀ àrògbé yọ̀ àrògbé ṣoge ayé ẹ máa sọ pé tòbí rí báwo ayé ẹ máa sọ pé tòbí rí báwo. ayé ẹ máa sọ pé tòbí rí báwo. ayé ẹ máa sọ pé tòbí rí báwo. báwo. obìnrin ni yọ ayé gbogbo wa. ayé ẹ máa sọ pé tòbí rí báwo. obìnrin ni yọ ayé àwa ọkùnrin. ayé èmi ẹ̀gbọ́n obìnrin bàbá obìnrin. ayé ẹ má sọ pé tóbìnrin bá wọ. èmi kọ́ ọmọ obìnrin bàbá obìnrin. ayé ẹ má sọ pé tóbìnrin bá wọ. èmi ọkọ obìnrin àbúrò obìnrin. ayé ẹ má sọ pé tóbìnrin bá wọ. ẹ wo màá sọ nǹkan tí òye fún yín ọmọdé da epo nù wọn bá wí ìjọ tí ọmọ wa da omi lásán nù ìṣìyàjẹ bá kì í ṣe ìyá omi tó dànù ló jẹ́ o epo tó dànù tí ò rí yà léńdìẹ ló padà wá jẹ ìyá ẹ wò from that angle. ọ̀rọ̀ àgbà. padà padà ààrẹ àṣírí lọ àṣírí lọ ọ̀rọ̀ àṣírí lọ padà àṣírí lọ. fúra o. Obrigado. Obrigado. ló wá ṣe wọ̀ tó ní tó bá ti rọ ọmọ pupa wàá máa jóbe ewé jóbele. bàbá mọ̀ pé pọ́blẹ́mù ẹ̀ ọkọ̀ péré tó ní nìyẹn. ọmọ pupa nìṣòro lé ayé ẹ̀ mo ṣe wáyé. fada tálẹ́ǹtì ni gbogbo ìyọ̀kọ́ ló lẹ́bùn ẹ̀. bébì báwo ló ṣe wá rìn báyìí àtàná mo ti expect ẹ̀ náà o kò fojú mi sọ́nà ṣá ọkọ mi ò balẹ̀ why fada ẹ mọ̀ pé ṣẹ́tẹ̀ gbélé mi lọ́wọ́ pọ̀ àmọ́ ní láti yanjú wọn ní kọ̀ọ̀kan then àwọn ladies yẹn mo ní láti organize wọn that's why tẹ́ fi rí mi lánàá. a máa kọkàn bàbá sókè náà wá. o ṣe o àti pọ́ǹchì rẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá mi pé kí ló dé o kí ló ṣẹlẹ̀ sí bébì mi o. ààrẹ ní láti bẹ̀rẹ̀ trust me now. ok ẹ kí lorúkọ táwọn. Ṣadé Becky Ìtùnú catch it catch it catch it. èmi náà ti gbogbo yín o. èmi náà ti padà èmi náà ti padà. mo ju fẹ́lẹ̀ ilé kan ọ̀la. Ah. o sẹ́ni fíìsì o ń tẹ́já. bàbá yìí ni mo jọ. <laughs> Eh, ṣé wọ́n ti fòrí. wọn ò fòrí àtọ. chassis ni wọ́n. chassis. adùn bẹ̀ díẹ̀. ṣé wọ́n mọ nǹkan táwọn fẹ́ ṣe. of course wọ́n mọ iṣẹ́ tó ń fẹ́ ṣe ọkàn mi balẹ̀ lórí mi lọ gbé sí wọn létí ẹ ní regret ẹ beautiful ladies bí ròyìn báyìí ni máa ń fẹ́ ẹ máa mú iṣẹ́ yá. fata kí ló ń ṣẹlẹ̀. business ló bá lọ click. ìdílé ọdún àbá. Hey! Hey! Hey! Hey! Hey! Hey! Hey! Hey! Hey! Hey! what's up G ọmọ ni ẹ o parí iṣẹ́ ọlọ́run adé sùn máa sún ẹ pa ẹ ok ọlọ́run níwájú disappoint mi ẹ ẹ mọ tó ṣẹlẹ̀ ṣe mọ̀ pé for some time now gbogbo nǹkan lọ ilé nǹkan dọ́ hmm. àròjàgbé àwọn ọjà kan tí wọ́n gbé one problem ṣe you understand me eléyìí tó wá wọlé yìí inú mi ti dùn kọjá yìí jù mo fẹ́ celebrate <laughs> olówó dọ́là fẹ́ ṣe ọdún owó ẹ wá wọn kó tó máa ṣe máa ṣe ní penthouse mi a lè má ju mẹ́wàá lọ ká lè pe just few friends like ten or twenty of us àmọ́ mo fẹ́ kí olórin wa jábọ̀ kọ́kọ́ máa kọrin ká máa jẹ súyà ká máa mu ká máa tàdírèké kí lórúkọ bọ́ iná o. ẹ̀dín rídìí máa dín bàbá aṣáájú lẹ fẹ́ sọ. yẹ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ aṣáájú yes òun fẹ́ kó wá play ẹ ta ló mọ̀ nìyẹn. èmi ò ní bẹ́ẹ̀ o but aṣáájú wa naija o ó sì play coliseum two weeks ago. pa mo falẹ̀ lọ́wọ́ ẹ wá bó ṣe máa gẹ̀tẹ̀. father ti lọ máa gẹ̀tẹ̀ one time. sọ fún pé mi ò olówó dọ́là mo ní iṣẹ́kíṣẹ́ tó bá wà lọ́wọ́ ẹ̀ tó bá bá ọjọ́ tí n bá mú mu kó daṣẹ́ náà nù máa san any amount fún mi ní sanwó ní náírà dọ́là dọ́là pọ̀ ni mo fẹ́ fi san owó ẹ̀ iyekíye tó bá fẹ́ gbà máa san kó ṣàjókòó pẹ́ láwọn bọ́ìsì ẹ̀ kó máa jábọ̀ fún wa kó máa jábọ̀ kó máa jábọ̀ kó máa jábọ̀ lẹ́sẹsẹ kí inú everybody dùn. fada fada celebrate fada fada fada fada fada fada. ọgọgọ ni kò alára tààrà bọ́ sórí ilẹ̀ yìí onídàpọ̀ ó lálá sí pọ̀ fẹ́nikẹ́ni tó bá mọ̀ ọ́n o. ìyẹn fẹ́nikẹ́ni tó bá mẹ̀rin rí fẹ́nikẹ́ni tó bá mẹ̀fẹ́ gbọ́ o fẹ́nikẹ́ni tó bá má dìtú o. èyí ti bẹ̀. iye oge ẹ káàsán ẹ kú ìnáwó ọjọ́ ẹ ṣe ẹ ṣe ẹ torí ẹ life ẹ mo ṣe pè yín. Eh, wọ́n ti rìkọ́ọ̀dù ẹ̀ eh, láti nọmba two to five náà lẹ́wà nọmba one yẹn eh, ṣe mọ̀ pé opening nìyẹn ok mélòó ni kí n bá yín ṣe twenty already mẹ́wàá ti wà ńlẹ̀ màá ní kàn ṣe mẹ́wàá míì sí ṣe gbọ́ bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣe mọ̀ ok ó dà wọ́n. báwo ẹ káàsán. ah káàsán. ọ́fíìsì aṣọ àjọpọ̀ nílẹ̀. ah bẹ́ẹ̀ ni sá. ok náà ti rí báyìí. ẹ jókòó. Ah, aṣọ àjọpọ̀ yà bọ́. ó wà ní town but ó jáde ń sin kò sí lọ́fíìsì. oh god. ṣé kò sí o. òun gangan fẹ́ mi ni. Eh, fún kí nìyẹn sá. kò sí mọ̀ fún suya night kan ni a fẹ́ engage on fún suya night. àà ah, ah, tó bá bí mi mọ̀ pé ọ̀rọ̀ play ni tó bá jẹ́ ti play ni èmi gangan gan lè máa bá sọ̀rọ̀ èmi ni manager ẹ̀ ẹ̀ ní láti rúùmù. Uh, actually àti uh, i'm the PA to Chief uh, Olówó Dọ́là láti America. Olówó Dọ́là olówó. Ah! Olówó Dọ́là láti Philadelphia. Ah, ẹ káàsán ẹ káàsán báwo ni. àwọn náà kọ́. àwọn àpamọ́ àpamọ́ àpamọ́ àwọn chief rán mi sí aṣáájú. Eh, oúnjẹ ọmọ kọta pé wọ́n ti fún bàjẹ́ ní amẹ́ríkà àwọn ìran wọn so freezen tó tó wálé girlfriend ló ń play um, cd kan so wọ́n rí nà so chiba decide pé àwọn fẹ́ kó wá entertain àwọn ọmọ fún suya night tó fẹ́ ṣe you so wọ́n ní kí n wá kí wá book ẹ̀ fún this weekend weekend ní nǹkan tó fẹ́ ṣe yẹn. déètì wo lẹ́gbẹ̀ẹ́ sá. Ah, this weekend weekend yìí gangan. ó mà ah! ṣe o ó dẹ̀ wù mí ká play fún wọn but weekend yẹn kò lè possible sir. kí ló ń bẹ̀rẹ̀ kò lè possible. ẹnìkan ti wà ń bẹ̀ ni. èèyàn jiyàn lọ àbẹ̀mọ̀ tí wọ́n rán mi sí wọn chief olówó dọ́là láti amẹ́ríkà ah, bóyá máa yẹ àwọn yẹn sẹ́gbẹ̀ẹ́ ni kẹ́ fi chief sí weekend wọ́n fẹ́ wọ́n fẹ́ ná ṣu fún mi wọ́n fẹ́ ná dọ́là fún mi ọmọ tí chief ti fi dọ́là bàjẹ́ lamẹ́ríkà tó tún fẹ́ fi dọ́là bàjẹ́ nàìjíríà ẹni ọ̀dà appointment bá ní ẹtù sẹ́gbẹ̀ẹ́ chief ló ń sọ àmì ìyọ́rẹ̀ ń pè mọ́ ọkọ tó ń sọ bá mi sọ̀rọ̀ màá. ẹ ẹ jọ sáà ẹ má ṣe rí iléeṣẹ́ yìí first come first serve làwa máa ń ṣe sà ṣe rí àwọn tí wọ́n ń pè wá séré àwọn tó fẹ́ ṣèṣílé tó fẹ́ ṣègbéyàwó wọ́n ti máa ń bùkù wa oṣù mẹ́ta oṣù méjì sílẹ̀ ṣe wá rí wíkẹ̀ndì tẹ̀yìn gan fẹ́ lò tẹ̀yìn jà fún yìí tó ti yé yín sìn àwọn angels ni wọ́n ní déètì yẹn wọ́n rẹ̀ ti ní déètì sẹ́yìn tipẹ́tipẹ́ ẹ jọ sáré má bínú kò ní. anyway anyway manager lásán ni o manager lásán ni fún mi nọ́mbà aṣáájú kò gbúdọ̀ gbọ́rọ̀ lówó dọ́là kó má dáhùn lẹ́mẹ̀ta. yes fún mi nọ́mbà. sọ́yà zero eight zero double three mm-hmm. eight three mm-hmm. one five one five one four one four. Ah. ó dáhùn pé màá ti mọ oyún sọ̀rọ̀ tí fọlọ́wọ́ dọ́là màá ní. káàsán o ẹ kú déédéé wòyí o ẹ jọ ta ni mo bá sọ̀rọ̀. ìyá pa chief olówó dọ́là ló ń sọ̀rọ̀. ẹ ń kọ́ ọ̀nà bí abọ̀ chief olówó dọ́là. báwo ni ọ́fíìsì àwọn ọmọ wa. ṣe fada wa ara ni wọ́n ti dé láti amẹ́ríkà ni. yà yà wọ́n ti dé wọ́n ti dé wọ́n ti dé. ẹ̀ẹ́ àmì ìdí àwọn kan ti wà ráńdọ̀. wọ́n ti dé. Uh, actually chief ekuru wọn fẹ́ engage ẹni this weekend ni. ẹ eh, wọn fẹ́ host àwọn ọ̀rẹ́ wọn kan. so wọn ní bí wọn fẹ́ ṣe bí suya night so wọn ní àwọn fẹ́ kó wá play fáwọn weekend yìí. wọn ní pati suya night kan ní weekend yìí fáwọn ọ̀rẹ́ wọn. yà ní weekend yìí. wọn dẹ̀ fẹ́ kí wọn play mbẹ. mi lè parọ́ fún yín kò lè possible. mi kò lè possible. ah omi ìgbé mi lọ sọ ọdún fada. ẹjọ́ bá mi sọ fún wípé weekend yìí ó sọ̀rọ̀ tight gan-an mi ò lè ráyè rárá kan jọ torí Ọlọ́run máa wá bá wọn. a máa jọ jókòó àjọ mú déètì míì láti lè ṣe eré yẹn fún wọn. sí ẹni ọ̀dà tó bá ní tìyẹn sẹ́gbẹ̀ẹ́ ó oh, mọ chief money. chief olówó dọ́là láti amẹ́ríkà. mo mọ chief olówó dọ́là mo mọ wọn dáadáa mo mọ wọn sẹ́ẹ̀. omi ìpè kí n lọ sọ fún ẹ pé òòrá ẹ̀ ti wọn ní wíkẹ́ndì yìí. ro kó tó sọ o. mo understand but ṣé mo pé ẹ̀ṣẹ̀ ń sọ fún mi náà ni àǹtàbádẹ́jì sọ fún àwọn èèyàn pàǹbọ̀ wa play fún wọn tó má ti fún wa lówó a gbọ́dọ̀ lọ ni. even wọn sef kéèyàn má fún wa kọ́bọ̀ gan tá a bá sọ pé à ń bọ̀ à ń bọ̀ náà nìyẹn àwọn ò kí ń disappoint èèyàn. ẹ bá mi bẹ fádà yìí pé kán jọ kán má bínú ẹ fún mi ní nọ́mbà wọn. àmì ilé fún mi ọ̀nà mi ilé fún nọ́mbà chief ẹ̀ tí bá dọ̀dọ̀ chief anything tá a bá sọ nǹkan tó bá discuss máa text nọ́mbà wọn sí ẹ. ok máa text ẹ sí mi ẹ text ẹ sí mi máa pè wọn kéde tó má mi fẹnu sí kí bá mi bẹ wọn pé máa wá sọ́dọ̀ wọn àmàjọ wa mú date mi. máa text nọ́mbà wọn sí ẹ but ìyẹn ti máa gbà pé kò rú dáadáa o máa pé chief ò ní gba ní wọn gba ní òkú sínú ní dictionary wọn so máa fẹ́ kó ro dáadáa. fada ò lè ṣe yẹn fún mi ọmọ pé mi kì í ṣọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn àwọn náà dẹ̀ kì í ṣe bàbá bẹ́ẹ̀ lọ́wọ́ mi ẹ bá mi bẹ̀ wọ́n ni pé kó jọ kó má bínú sí mi. ok lọ́dà ṣe é pé jẹ́ ìgbọ́ ọ̀rọ̀ wa yàtọ̀. ọ̀rọ̀ kọ́rọ̀ ni o ọ̀rọ̀ kọ́rọ̀ ó ń forí ọkà wọn mú mi. ṣé lórí ọ̀rọ̀ yìí. lórí ọ̀rọ̀ yìí kọ́ka bìnrin kó ní sùúrù o ṣé rí ẹ wò ẹ̀yin ní ìfọ̀rọ̀ ìrora yín wò kò lè jẹ́ ilẹ̀ gbé fún wa láti ẹjọ́ yìí kẹ́nìkan wá dé lórí káàkiri mi ó ní yàn lọ kí ló ń bá mi sọ ìwọ ní yàn yàn lọ ṣé rí ẹjẹ ẹni gbogbo ṣé rí tó bá dé kẹtẹrẹ yín fádà ní gbọ́nù o fádà dẹ̀ fẹ́ gbọ́ pé kò ní wá play káàdì mi lè tó bá dé kó bá sọ̀rọ̀ fẹ́ méjèèjì. tẹtẹrẹ yín pẹpẹ mi. ẹ jẹ́ kémi pẹ̀lú ká tẹra wa ní bóyá àlè sun eré síwájú. Ah. ibi tí ìbá fi ń ṣòwò àyè fi tẹ̀lẹ̀ àlè àmì play fún olówó rọ́là olówó rọ́là òun ló ń bọ́ wa ni àbí wọ́n ló ń pè wá sí oṣù ọ̀dá ó yẹ ká náwó kíní burúkú yìí. ogogo ni alára ń tàrà sórí ilẹ̀ èdè. kẹlò. ó sọ ní dáàbò ó là á fi kú. dídọ̀ bàdí mi kí ló ṣẹlẹ̀. Hmm. Ah, ìwọ ah, long time no see yẹn eh. ó ti wá jù ah, bọ̀dán ló ṣe mí o ọlọ́run ṣe mí yàrá yẹn náà wọn before kò tó dípò gas ó ti yẹ kó inform mi and meanwhile smith sọ fún mi ipò tí owó ti mọ̀ tẹ́lẹ̀ kó tó di pé kíní yẹn burst now ẹ ok mo ti gbọ́ mo ti dárí jẹ́ no problem smith ńkọ́ amsterdam. ṣì gbọ́dọ̀ ẹ̀ ń sè she go fẹ́ǹsì. lọ́ọ̀lì baby. she go fẹ́ǹsì. ó ti wà. Oh ga Hello, don. ló dàn ó mọ nǹkan tó wà kùn sórí mo ní àwọn àlejò kan hmm. àwọn àlejò kan kò yẹ ó ti yẹ kó yẹ náà ẹ náà so ó mọ nǹkan to máa ṣe fún mi wọ́n á call back in the next 30 minutes Eh, to bá ti lọ tán kò yẹ bye má bá mi kọ́ wàrà Chicago sọ pé mi gan ò ní pẹ́ all right take care. Fingerless. La lolly baby. Ó ti àjò ẹ. Lolly baby. Ah, ó ga fún ẹ, ó ga fún ẹ, ò lè béèrè mi. Ó ga fún ẹ o, a ó ga gan fún ẹ. Ó ti lè béèrè mi kó sọ pé ok kó tẹ̀lé àwọn èèyàn kó béèrè mi lọ́wọ́ wọn. Tàbí kó tẹ̀ pè nígbà tó dé kó dáná wọn. It's unheard of. But Lola, ó dẹ̀ ń ṣẹ́ mi. Báwo yẹn ń ṣe? ṣé irú táìmù ló ṣe yẹ kó a máa yọjú sí mi ó dẹ̀ mẹ́ pé tí mi bá ti rí ẹ báyìí inú mi ò kí ń dùn inú mi máa ń bàjẹ́ ni wọ́n yẹn tó ń ṣe báyìí náà. ìwà lè béèrè mi ṣó lè béèrè mi lọ́wọ́ èèyàn kan. lọ́ọ̀lì bẹ́ẹ̀ni ah! ọwọ́ dùn ọlọ́run tuntun ti wá dùn sí ọjọ́ hmm! àgbà tí mo sọ fún ẹ o <laughs> ti yàtọ̀ jù o ah! ti yàtọ̀ jù ọwọ́ ti dùn kí ló ń ṣẹlẹ̀ náà hmm. báwo ni kò tẹ̀ ẹ́ jù bí sọ̀rọ̀ ẹ̀ sí mi. sorry meet Ṣẹ́gun that's my friend orúkọ tèmi ni kíkẹ́ ah! lọ́mọ. <laughs> kíkẹ́ lọ́mọ pàdé ríkẹ́ orúkọ ti tèmi ni ṣẹ́gun òjò tí oṣù tó ń rọ̀. <laughs> nice meeting you. Hey, eh, no problem. yeah, ẹ jẹ́ kí n sáré yìí lára. excuse me for a minute. No <sighs> Kinky baby jẹ́ lọ́mọ wọn má jẹ́ kí n parọ́ tó yìí odò ń kí odò ń kẹ́ in fact odò ń kì kíkẹ́ lọ́mọ jẹ́ kí n máa kẹ́ ẹ̀ jẹ́ kí n máa súnmọ́ mi jẹ́ kí n máa kẹ́ ẹ̀ odò lọ́mọ obìnrin gba nǹkan tí mo sọ fún ẹ ó ti dùn jù sórí mo lè sọ ẹ di ṣúgà kí n máa ṣe kí ni kí n máa kó ẹ jẹ torí pé ẹnu mi ń korò ó ti dojú ah, uh-huh. ok ṣé o ti rẹ ni sọ fún ẹ rí pé o pretty hmm? o cute o ti beautiful jù. is that so. Ah, o dàbí ìyàwó bush ní lamẹ́ríkà. Hmm. kíkẹ́ but o wà mọ̀ to tó happen nísìnyí ni pé sori kí ọ̀rẹ́ ẹ̀ tó dé padà màá fẹ́ jẹ́ kó mi nọ́mbà ẹ̀ so that any time tí ma ti wá chance or something like that ma kọ́kọ́ lẹ̀ màá pẹ̀ sórí aago tiẹ̀ kò yẹ hmm. so. Mm -hmm ẹ bọ báwo la máa ṣe tọrẹ mi sí a dájú wá bíbẹ. ṣe tọrẹ yẹn ọ ọ̀tọ̀ la yẹ ìwọ fi yẹn lẹ ó ti lọ màmá bí màá ṣe yanjú àárín yẹn ó ti lọ so now give me the number zero eight zero zero eight zero two three one ah, ah ṣẹ́gun ẹ láyọ̀ báyìí ṣíṣe wọ òkè wọ òkè fún ṣẹ́gun wọ́n wà very funny he is very funny and friendly he is very very friendly he was a nice guy anyway. Yeah. Well, Please, where's your ladies? Yeah, you go straight down and turn left. All right. Excuse me. yeah, you're excused. <laughs> mm. Lolly baby. But ibo lo tún ti rọrẹ now. I mean, ibo lo ti rí kíkẹ́ lọ́mọ. Jẹ́ kí n sọ fún ẹ, wàláì kò bàjẹ́ rárá. mo sọ Okay, tó bá ní mind, ó lè jẹ́ kí lè máa ṣe lédi ẹ̀ tí kú kí ló kí ló mean by that ṣọ́ fi ṣí ẹ ni ṣé gbogbo obìnrin tó ti rí báyìí kó máa fẹ́ wọn ni last time tí mo mọ̀ ọ́ mọ̀ sí báyìí bóyá ìṣe náà nìyẹn tó ti lóbìnrin báyìí kó jẹ́ máa ṣe ṣàṣàṣàṣàṣà kó máa ṣàná ni wọ́n fi ṣí ẹ ni ṣoṣo ọ̀pọ̀ wọn To ọdún wọn tẹ̀lé wá láti lẹ́yìn wọn àmúfẹ́sọ̀ pọ́n dì ẹ̀ ni torí òun ṣojú lásán gbogbo obìnrin láti rí báyìí kó máa fẹ́ wọn ni. ṣùgbọ́n ẹ̀kú ọ̀lọ́ bà mí jẹ́. báwo ni ṣe bẹ́ẹ̀ jẹ́. fine ṣàdédé màá jókòó sílé mi jẹ́jẹ́ bíi meji bíi mẹ́ta bíi mẹ́rin nínú àwọn ọ̀rẹ́ tí wàá kó wọn dé ok meanwhile o ò lè expect mi pé kó kó àwọn ọ̀rẹ́ dé nísìnyí ẹ kí n má lè kẹ́ wọn bó ti tó àti bó ti yẹ bóyá o gbàgbọ́ òwe tí wọ́n máa ń pa tí wọ́n máa ní èèyàn kì í láwọn níyì kò possible now títorí ẹ̀ mo ṣe wòye pé mẹ́ńtọ́ àwọn ọ̀rẹ́ bá ti wá kí n ṣe kí ni kí n entertain wọn jẹ́ kí lè máa ṣe lé díẹ̀ gba nǹkan tí mo sọ fún ẹ bọ̀ ó mórí ọwọ́ ta wà náà. rí ọwọ́ olè wa. ilé of course. Ah, wáyé tiẹ̀ ni ẹ̀ ń fẹ́ fẹ́rẹ́ pounds wa five hundred pounds i mean bóyá five hundred naira ló fẹ́ sẹ́. five hundred pounds. bọ́lọ́lá ó ti yẹ kó mọ̀ pé ó ti pẹ́ tí mo ti délùú ìjẹ́ náà <sighs> five hundred pounds ìyẹn ti pọ̀jù fún mi láti san òkè lọ́lá ó mọ nǹkan tó máa happen èmi á fún ẹ ní two fifty ká ṣe ní fifty fifty ọlọ́run. ọlọ́run ìwọ ló máa pa mí but ṣẹ́gun ṣẹ́gun òun ní plans fún mi rárá rárá ah, ó ga ọ tó bá ti rí àwọn ọ̀rẹ́ mi kó máa fẹ́ wọn ni kí ni no position wo ni mo No do ẹ̀ ibo ló fi mí sí ní mind ẹ̀ just tell me. sori ó dẹ̀ ń dùn mí ipe o fẹ́ sọ fún mi pé o mọ position tó wà látijọ́. mi ò mọ. o mọ. mi ò mọ o. èmi àwa sọ fún ẹ lẹ́nu. ok sori lẹ́yìn ọlọ́run ta ló kàn. mi ò mọ. o kàn jésù sori lẹ́yìn ìyá mi wà láì wọ ló kàn. ok tí wọ́n bá gbé píkṣọ̀ ìyá mi báyìí tí wọ́n gbé píkṣọ̀ tiẹ̀ báyìí hmm? tí wọ́n á sọ pé lọ́lá bèbí o wàá mú picture jáde ní méjèèjì wàá ti mú ti ìyá mi tán kó tó mọ̀ ẹ́ pé kò ń ṣe wọ̀lú wa bẹ́ẹ̀ gba nǹkan tí mo sọ fún ẹ ọlọ́run ti dùn jù lọ́mọbìnrin ọlọ́run you are the only one I love gba nǹkan tí mo sọ ṣòro àwọn tó ń wọ àwọn ọ̀rẹ́ tó ń kó wá yẹn omi òjò lásán mo fi wọ́n ṣe mo kàn fi wọ́n pa ni mo fi wọ́n pa wẹ́dà <laughs> kò yẹ gba nǹkan tí mo sọ fún ẹ ok mo wá promise ẹ ní nǹkan kan in the next two years a máa ṣe introduction after introduction kí ló kàn engagement after engagement nǹkan wedding straight ọlọ́run wo ògúnlẹ̀ gba nǹkan tí mo sọ fún ẹ mo ti love ẹ jù ok ṣùgbọ́n ẹ jẹ́ kí wọ́n tún wá sọ nǹkan kan fún ẹ hmm? ṣorí lẹ́yìn tí ọ̀rẹ́ yìí lẹ́yìn tọ̀rẹ́ yìí tí o bá tún rí tó bá tún mọ̀ rẹ̀ wá síbi tí mo tún ṣojú báyìí kò tì ká méjì kò tì bọ́ mi lójú báyìí wàhálà mi tún ṣe èmi mọ̀ hmm. lẹ́yìn ilé mi tún ṣe èmi mọ̀. nǹkan mo ti ń gbọ́ ni gbé máa ń sọ náà nìyẹn. o ti dùn jù tí n bá mọ̀ pé obìnrin hmm, sì mọ̀ mo need wet kiss látọ̀dọ̀ <laughs> wet kiss ko, dry kiss. Ah, Lola oh mm. oyè tún bínú hmm, that's my baby oya mm-hmm. give me one give me one. Mm. Mm, I love that. Mm. Mm. That's baby too, Adijo. Ṣòlè ó mọ̀. Kẹ́ lọ mọ̀. Ṣòlè ó kì í ẹkùn ẹkùn. ó kàn sọ yìí dáàbò ó lálá sí tó bá mọ̀ ọ́n o. at home ni ilé yín ẹ̀mí kún mu wà fún yín lọ́jọ́kọ́jọ́ yẹn ẹ fọkàn balẹ̀. lọ́ọ̀rì baby that's my baby. ṣìgọ́rì ṣìgọ́rì ọ̀rẹ́ mi. bísí baby. ṣé Baba, wo ni wọn ọmọṣẹ́gun yìí bàbá ńlá kówó ìkórè àyà kan ni níbo tí àwọn ọ̀dọ̀tí àwọn olóòórùn àwọn ẹgbẹ́ títí tó wà sí rúùmù ẹ̀yìn. ṣé gbọ̀ngàn tó ń gbà mọ́ra lílé kí ni èwo ni tó já wọlé tó wò bí pọ́nà nǹkan ló ṣẹlẹ̀. kọ́sìnì ni. kọ́sìnì ẹ̀ kọ́sìnì ẹ̀ ló kọ̀ já wọlé ló wọlé ló wò bí pọ́nà nǹkan ló ṣẹlẹ̀ wa. kọ́sìnì ni. kọ́sìnì ẹ̀ nìyẹn. <laughs> bọ̀rẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ mí báyìí náà. kò sí ọ̀dọ̀ fẹ́ ṣẹlẹ̀. wọ̀ mi ti ẹ̀ dúró lórí ẹ̀ pé kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. báwo ló ṣe máa ń ṣe báyìí báwo ló ṣe máa ń wúwà báyìí ẹ́ ó yẹ kó mọ̀ pé mo onídán ni ó dẹ̀ mẹ́ pé ọmọ onídán gbọ́dọ̀ máa ju dán at any time yẹn òkè àwọn náà fẹ́ travel out ni hmm? èmi bá wọn ṣe dán pépà wọn ni bó ṣe wà yẹn àwọn hmm? náà fẹ́ ṣe kíni kọ́ọ̀ náà sún kúrò lu ìkan sún sí yankee tàbí euro gba àkọ́ tí mo sọ fẹ́ ó mọ̀ pé kí n tó press one or two buttons kò sí ni ìdán ẹ̀ máa jáde ṣáá ni ó fẹ́ mọ ipò ẹ lọ́dọ̀ mi ò ọlọ́run bóyá ló mọ̀ pẹ́ lẹ́yẹ ilé yẹn ibi tó bá fò sí báyìí máa tẹ̀lé ni e. gba àkọ́ tí mo sọ fẹ́. ayẹlẹ kò fẹ́ ra bá fún ẹ ni àwọn ṣùgbọ́n wẹ́rọ́kọ̀ òṣì yìí mo mọ̀ pé ó ti rẹ̀ ní mr consola bì ó ti rẹ̀ ní mr embassy ọ̀dọ̀ ló ti gba visa visa America bì ẹ́ tó lọ kò fún ẹ̀ ní ojú òkè tí èrè wọ́n tó bí sí òye gbòòrò understand mi. ọ̀rọ̀ ìpàdé kí ni. ọmọ tó ń zẹ̀ wọ́n wá ṣe pépà wọn ni náà wọ́n dẹ̀ ní respect pé kí n bí business má ṣe. bísí hmm. cousin. kó má tàbá fẹ́rẹ̀ tó fi sọ fún yẹn wàá ṣẹ́wọ̀ kó má tàbá but wá ó yẹ kó lè rí fún ìṣẹ́yìn. ṣé ìgbẹ́jọ́ mi ṣé gbìyànjú kí ló ṣẹlẹ̀ o de fi mísílẹ̀ síbẹ̀ yìí láìkẹ́ náà wọ́n yìí máa fi mísílẹ̀ síbẹ̀ yìí máa wọ́n sí bàtí ẹ̀ sọ́lá tààrọ̀. kò sí problem kankan kò sí àbúrò mi ló wá láti ilé so ó gba family problem kan wá ní. Ah, ló wá serious tó yẹn. ó wà very important ah! ó serious gan-an eh. Eh, so máa introduce ẹ̀ sí nísìn Bísí meet Lola. Eh, lọ́lá ah. eh, Lola, meet eh, àbúrò àbúrò mi. sísí mi báwo ni àwọn mi nǹkan àwọn dáàdì. kó má lọ bá fún wa tẹ́lẹ̀ tó fi sọ̀rọ̀ yẹn wọ́n pàǹtí ẹ̀wà yìí ọmọ lásìkò ìkejì ajá mo wá ilé òrí ẹ wọ́n lórí burúkú rẹ̀. bísí aṣáájú máṣípàǹtì ilé ló wà àwa ti ẹni sọ̀kalẹ̀ fún vip treatment yes like that. ilé ló wà yes like that corporate kò sí yáwá ilé ló wà abalu aṣáájú kò sí yáwá jẹun lọ nílùú àti ẹ. abalúwa ò ní problem ilé ìlú wa wá ti ẹni easy má ṣe káàkiri lára àwa ti ẹni abalúwa ò ní problem aṣíwájú fọkànbalẹ̀. bẹ̀rẹ̀ wẹ̀ já o bẹ́ẹ̀ rẹ̀ kú bẹ̀rẹ̀ wẹ̀ já o bẹ́ẹ̀ rẹ̀ kú òtútù yìí mẹ́jà orí ìfọ́mọ́ lọ. aṣáájú olóòlù wa sẹ́yìn. olórí. fada. aṣáájú. kalẹ̀ sí. ṣé àwọn boys mi ò ṣẹ̀rù bà ẹ́. fada wọ́n ṣẹ̀rù bà mí o wọ́n ṣẹ̀rù bà mí o sórí pé gbàtí mo kọ́kọ́ rí wọn gan tán dáa dúró nínú mọ́tò tó bẹ̀ sí gbá gíláàsì mọ́tò gbàgbàgbà pé kí n bọ́lẹ̀ ìfúnná sọ páwọn máa yìnbọn ó lé mu kọ́kọ́ pè wọ́n ah, wọ́n ṣẹ́rù bà mí o èyí tó tiẹ̀ wá tún dùn mí jù ń bẹ̀ ni pé lẹ́yìn ìgbà tí wọ́n ṣìṣì ansẹ̀t owó máníjà mi wọ́n tún wá jálẹ̀ sí tó milan bridge. Ah. ẹ̀yin boys. olórí. ṣé ẹ harass aṣáájú. olórí nígbà tá a attack kò fa sùúrùtù rárá rárá bá a dẹ̀ ṣe dárúkọ yín ló cooperate in fact vip treatment la fún débi. ẹ̀yin boys ẹ food. aṣáájú the best way tí mo lè employ láti fi gbé ẹ wá bí lálẹ́ yìí òun ni láti pé káwọn boys kí wọ́n lo eré tútù òun mọ̀ wípé ojú bọ̀rọ̀ kò ṣeé gbọmọ lọ́wọ́ èkùrọ́. fada ẹ jẹ́ kọ́kọ́ ní káwọn boys yìí kọ́kọ́ excuse wa náà pẹ̀lú orin tó wà lọ́wọ́ wọn yìí torí ni jẹ́ ń pè ní tútù kì í ṣe ní tútù o gbígbóná ni. respeito ó wọ́ mi ó disgrace mi ó ridicule mi ó reduce me to nothing èmi èmi olówó dọ́là mo ní kó pè ẹ́ wá ó sọ pé àwọn kan ń pè ẹ́ tí n bá pè ẹ́ lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ó gbọ́dọ̀ lóun gbàgbọ́ ya ó ti gbàgbé títẹ́ tí mo tẹ́ ẹ lamẹ́ríkà kò jẹ́ jẹ́rù mi ni máa pè tó ò ní sáré mẹ́tẹ́bí kí ààrẹ ìlú kó pè e, àsìkò tẹ́mi bá ń pè é wá jẹ́ mi náà ọ̀nà aṣáájú àwọn wo ló fẹ́ kọrin fún gan ṣó fẹ́ lọ kọrin fáwọn ọmọ ẹ̀ka lọ́rùn ni àbò fẹ́ lọ sísàlẹ̀ odò lọ kọrin fáwọn ọmọ ẹja tani lóhùn. I command that respect and I have my money to burn. aṣáájú òwò mi lẹ̀. fada ẹ mọ̀ kí mi kì í ṣọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ yín ẹ dẹ̀ mọ̀ kí mi ò lè sọ pé tí yín bá omi ìlè kó yan yín kéré ẹ dẹ̀ náà kì í ṣọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ yín ẹ lè pè mí lẹ́nu kan kí má dá nínú ìfàdà ṣé ìtọ́jú jẹ fún mi lamẹ́ríkà ní fẹ́ sọ ni àbí ìjẹ tó fly wọn kúrò lamẹ́ríkà jẹ tí wọ́n bá mi London fàdà n tó ṣẹlẹ̀ ní wípé bó bá jẹ́ pẹ́ẹ́lì náà lẹ kọ́kọ́ pè mí lé eléré e fún ọjọ́ ìní fún nǹkan ẹ̀yẹ yín fàdà kódà kí n má gba kọ́bọ̀ lọ́wọ́ yín kí n sọ fún pé mo ń bọ̀ wá ṣeré ọ̀fẹ́ fún yín bẹ́ẹ̀ kan bá gbé mílíọ̀nù wá lẹ́yìn ìgbà ẹ fún ẹ̀mí aṣáájú màá sọ fún ẹni yẹn pé mo ti níṣẹ́ ní ọjọ́ yẹn ni fádà ẹ̀ gbọ́dọ̀ bínú sí mi ẹ tún máa wá wò àwọn tá a tún máa ń ṣeré fúnlẹ̀ ní yìí gan àwọn ayé ni àwọn obìnrin ẹ̀dẹ̀mọ̀ pé mi ò kí ń sọ pé tobìnrin báwo mi ì lè sọ pé ti tobìnrin báwo ni tí wọ́n ṣe jẹ́ tó láwọn ni yá wà àwọn oníyá mi àwọn obìnrin abẹ́yìn náà ẹ̀gbọ́n nìkan tí mo kọ nínú rẹ́kọ̀dù kan tí mo ní ajá tẹ́ rí yẹn ó láìkì eegun ọ̀bọ tẹ́ rí yẹn ó fẹ́ràn gẹ̀dẹ̀ èmi ọmọ rápálá mo láìkì obìnrin torí pé obìnrin ló bí mi kò wá níra gbá fún ẹni tí ó láìkì obìnrin. àwọn obìnrin. ajé ni wọn bí ìfọwọ́bìnrin ṣeré obìnrin what an insult àwọn obìnrin àtẹ̀yìntàn lásán lásán èmi olówó dọ́là I ride on ladies back like horses ladies in Germany in USA in London in Nigeria anywhere I ride on them how dare you how dare you láti wá sọ fún mi pé obìnrin pè ẹ́ o fẹ́ jẹ́ wọn kó tó jẹ́ mi aṣáájú o disgrace me mo sọ fún ẹ mo lówó mi now tètè mú kọ́ máa fún mi kò gbé àwọn boys ẹ̀ kó máa kó instrument bọ̀ one time o máa bọ́ fún mi ní house, mi lálẹ́ yìí you are going nowhere kò síbi tó ń lọ. fada ẹ má ṣe bẹ́ẹ̀. tí ẹ fi yẹn lẹ̀ má pẹ́ anybody ohun ẹ lásán mo fẹ́ kó fi jábọ́ fún mi o dójú tì mí mo ti fi ẹ fọ́ǹbù mo fi ẹ gbéraga mo fi ẹ yọ̀gùn mo ní tí n bá ní nǹkan ṣe lálẹ́ tí n bá pè ẹ́ lọ́sàn àbí mo pè ẹ́ ní ìrọ̀lẹ́ wà bẹ́ẹ̀ dọ́dọ̀ mi ni mo believe pé mo tó bẹ́ẹ̀ ni mo jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ ẹ you know the love I have for you ó dẹ̀ mọ́ bí ṣe mú ẹ ìwà àtàwọn boys ẹ mọ́ bí ṣe mú yín lamẹ́ríkà hmm? ó dẹ̀ mọ́ nǹkan tí mo ṣe fún yín you have to sing for me tonight you have to you will sing for me èmi àná ẹ̀ lọ́nà bọ̀ ẹ̀ wọ́n obìnrin yẹn ẹ má ṣe bẹ́ẹ̀ ṣe tó fádà mo pẹ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí n ṣe àwọn èèyàn ẹ má jẹ́ káwọn èèyàn tó ń fẹ́ tu mi kan bínú sí mi mi ìfọ̀rọ̀ àwọn obìnrin ṣeré àwọn obìnrin gangan ni fẹ́ ṣeré fún àwọn ayé nìyẹn. I have made my point clear aṣáájú o máa jábọ̀ fún mi lálẹ́ yìí. united níbí ọ̀fun mi lówó ẹ̀mọ̀ sí wọn dúpẹ́ ẹ̀lẹ́ àǹtí. mú tí yóò fi ìbèrè kó tó di ẹ̀ láti àgbo kí lá ní kẹ́ ẹ̀ kúkú jókòó sílé kí ẹ̀hún tí yóò kí ẹ kú síbẹ̀ kí ẹ kú lára bèé lè nípa èyí kí mi fìtì rí òye ìdí mo mi fún ọ̀rẹ́ màdá ẹ̀sìn ìjọ mẹ́ta ẹ̀rọ àríyá gbà ẹ̀kú ìtọ́jú ni ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ṣé àyù was invited yẹn. ẹ̀yẹ̀ tó lọ ní ìlú kíkọ́ fọ́lá mi ṣé ọkùnrin yàgbé ni mo wí. ẹ̀yin ò dáyọ̀ mọ́. wọ́n ti ní ìwọ́n jẹ́ báyọ̀ wá kẹrin mọ́ kí ló bá aláàánú olùwọ̀ ẹ̀kọ́ kù nínú of government ni máa mi pè wọ́n kí kọ̀ díje bó ṣe mo lè fúra kọ́ kí ló mi wí. má sọ̀rọ̀ yẹ fún mi màá fi ìbínú náà lóògùn kí ọba fún mi láàyè ni o. ẹni tó ní kílọ̀bù ọ̀rẹ́ mi mo dẹ̀ tún lọ́ọ̀jì síbí báyìí ṣe mo ń ṣe fàájì ara mi ní ìdí ìtàn òun náà lọ́gbẹ̀mí náà sí wéré ó dé mi sanwó kò mí and I follow my instruction. pẹ̀lú pé olóògbé ó ti rí mo mú ọkọ lóòjẹsà ó ti tó mú ọ ó ti rí mọjá lè mú. ṣé nǹkan tó dáa ni nǹkan tó ń ṣe mo béèrè lọ́wọ́ rẹ ni ṣé tí ẹnì kan máa ṣe ni nǹkan tó ń ṣe ní àyè. wò ó mú mi fẹ́ ohun tí adáwọ̀ àmà sí between together of us o torí ọ̀rọ̀ obìnrin tó lè mí tẹ̀ ẹ́ lé o nígbà tí mo lè fi mí tẹ̀lé ọ̀rọ̀ obìnrin tí kò ní ọ̀rọ̀ mi ti smooth ló ti wà smoothly torí obìnrin tí kò sọ̀rọ̀ ọ̀yọ́ sentimental kúrò Briticoin once impressor can never be created multiplication can never be eliminated. ó ní ìtumọ̀ àgbàlagbà tí ẹ bá níṣẹ́lẹ̀ bá hàn sí kú àbíkú ẹ̀ á rí kí a máa bóhùn yílọ bóhùn yíbọ̀ bí àbùrọ̀dá àbàràǹdà wọ́n níṣẹ́ ni méjì fẹ́ kí ọjà mi láàmú OPC mi ni mo lè gbóògùn àìpẹ́tà símbò. ṣé o ti sọ mi lè tán ṣé o ti sọ mi lè tán mo bèrè lọ́wọ́ rẹ ni ìyá ni pé iṣẹ́kíṣẹ́ tí ìwọ ń ṣe ní àyín èmi ò ní ti ṣiṣẹ́ kí àfi wọ́ ọ̀wá dúró àyè òun gbowó lọ́wọ́ wọn paradise gbogbo ìjẹ̀sọ̀ parọ́ rí mo rí kan lónìí ìwọ gbowó. ó gbowó sọ àwọn rọ́bìtì kí wọ́n dà ọ̀gbẹ́ ìgbàgbọ́ sórí ìwọ ọkàn ti ara rẹ ọkàn ti yí wọn ọ̀rọ̀ àìsàn. àbí bẹ́ẹ̀ náà yẹ ojúmọ́ sọ̀dọ̀ ọ̀rọ̀ àìsàn. nọ́sẹ̀sì nìyẹn ẹ má kí ibù rẹ̀ olórí kí ni màá lè bí pẹ̀lú ni ẹ wá o. ọ̀gá ẹ̀sìn èrè mi yẹ ọ̀bẹ̀rù òkú ẹ̀rọ bẹ̀rù ọ̀gá ọ̀gá mi láyà. àmú owó sẹ̀ ọ̀gá mi owó sẹ̀ ọ̀gá ọ̀gbọ́n sálọ ẹgbẹ̀rún ọgbẹ́ ọgbẹ́ wájú. ọ̀gá ọ̀sán. nínú o àgbà tí ó bí ní bàbá lọ́mọ rẹ̀ ẹ̀ pọ̀ láti o ìbámu tó lọ́wọ́ o máa bínú o máa bínú tó o bá kó folk mi máa bínú o. báwo báàgì rẹ mo ti mú lóhùn lẹ fún ọ máa wojú mi ojú lọ́rọ̀ wà mi ò bínú láti bá ìbàyẹ̀ ó fẹ́ẹ̀tì ọ̀dọ̀ mi bí ẹ bá fọwọ́ wọ ìwé ẹ̀ wọ́n lè jáde kọ́bà mi ní agbèdu tàbí bíi tí ẹ̀ dá please o in Jesus name. ok gbogbo owó tó ti gbà kó jáde. ẹ rà í so owó kìnnà kọ́kọ́ gbà tẹ́lẹ̀ nine thousand six hundred ní. ok kó wa. àmọ́ lábẹ́ páálí nínú ilé. ọ̀rẹ́ kó jáde. but the last four hundred yẹn rẹ̀ o. Oh sẹ́ẹ̀rí bá mi ọ̀nà yẹn ọ̀rọ̀ kejì ẹ̀ fọmọ́ bá kí nìyẹn tó fẹ́ bẹ́ẹ̀ kí o tún jẹ ẹ̀wọ̀n òmí dáadáa kí o múra mi sí gbogbo tó bá sọ. à irú àmọ́ tó ní kíní kèéké ọ̀gá lónìí ọ̀pọ̀ fún yín.

bomb, right? Sister, no bomb. Alright, next time. wá pẹ̀lú ìyàwó mi ṣé kò sí kórè ẹ̀ yìí àbójáwó eré ni. ṣẹ́gun ta ni ìyàwó ẹ̀ kò sẹ́sìkò tó dèmi àti ìpapò mọ́ o rè ẹni sílẹ̀ lọ́rùn àwọn kó máa ń lò ẹ̀. bisi somoji èmi ọkọ ẹ máa ní abóyáwó. olórí burúkú nẹ. ọmọ wa sọ mí lẹjọ wa. ẹ wọ ẹ fọ èmi bá oyún àbúrò wọn lọ́dẹ fún mi náà ó ń ṣe rẹ ó ń ṣe ayé rà dá ó ń ni sẹ́mi ní bàbá ni sẹ́mi ní bàbá ni ayé rà dá olórí burúkú sẹ́mi ní. kọ̀rọ̀ ìwọ̀sí. èrò níbi kan àlámú. ẹni tó bá ní kí la ó ṣe. òun là ṣe é hàn. ẹni tó wá mi kùkùté ń kọ́ o. ara ẹ̀ ló mì. mo kí gbogbo ẹ̀yin áńgẹ́lì tó ń gbé orí ilẹ̀ ẹ kú àṣeyẹ ọjọ́ bí ọjọ́ yẹn ìbá ṣe dùn tó ọmọkùnrin eléré yẹn kò lóun ò bá yọ ọjọ́ náà jẹ fún wa. omi fẹ́ máa bọ́ ní ojú mi ní ọjọ́ náà nígbà tí àwọn tí a pè dé tí a kò rí eléré wa. queen ojú gbà mí tì aṣáájú dojú tì wá. ẹ̀yin áńgẹ́lì tó ń gbé orí ilẹ̀. àkóso ayé ń bẹ lọ́wọ́ wa. ẹ má jẹ́ ká fa ọ̀rọ̀ yìí gùn rárá rárá nípa ọ̀rọ̀ ọkùnrin eléré wa yìí náà ni ṣé kí a máa wò ó ni àbí ẹ ò rò pé yẹ ká dáná fún yá. ẹ wò ó ní tèmi ní tèmi o tèmi ni mo sọ o ẹ ká fi yé wípé ayé pé méjì ìtorí wípé tọ́kọ̀rí balẹ̀ mú jẹ̀gbé hmm, kò ní dá o. the great angels. we are the supreme beings. ẹ jẹ́ ká dín pẹ̀lú ẹ̀. queen ó yẹ ká kọ́ lọ́gbọ́n. ẹ jẹ́ ká fi lákàlàkà ẹ jẹ́ ká fi ojú ẹ̀rí máa bọ̀. queen ìpinnu wa ni wípé ká ṣe bí ọṣẹ ṣe ń ṣojú ká dẹ̀ claim damages wà lọ́wọ́ ẹ̀. ṣé gbogbo wa la fara mọ́. bẹ́ẹ̀ ni àṣẹ ti gorí ẹ̀ nìyẹn. àwa ni iyọ̀ ayé tó múnú ayé dùn. láìsí àwa ìkorò láyé. The great angels. We are the supreme beings. Angels are singing. We are the supreme beings. Angels are singing. We are the supreme beings. Angels are oh, singing. We are the supreme beings. we are singing. We are the supreme wàhálà ti ṣẹlẹ̀ o. àwọn ọlọ́pàá àwọn ti wá mú aṣáájú láàárọ̀ yìí. Ah, mo gbé kí ló ṣe. ibi tá a ti play ní weekend. Eh, eh, eh. àwọn kan jà tí ò dẹ̀ kàn wá ìkànṣàkú náà méjì tán bára wọn jà báwọn ọlọ́pàá ṣe wá láàárọ̀ ẹni yẹn pé káṣáájú ṣáà mú ẹni tó pààyàn lẹ̀. wọ́n ti mú aṣáájú lọ. ṣé aṣáájú kan ló pààyàn ṣá. àní kò kàn wá. bí mo lọ wà lọ. àlọ́ ọlọ́pàá ti mú lọ ń ẹ dúró hello ah Kọmishọna ayékàsán júmi ló ń sọ̀rọ̀ mi máa ní ọlọ́pàá mú ṣeré nìkan wọ́n jẹ àdẹ́nìyàn kan kú àrọ́rọ́ ah, àwọn kì í o eh, kí lórúkọ station yẹn. yàbá yàbá. Eh, eh, wọ́n bẹ́ẹ̀ okay ẹ ṣe okay sir ẹ yín náà máa lọ bẹ̀rẹ̀ sí ó dàbọ̀. kí náà sọ kí náà sọ. ẹ jẹ́ àmà lọ́nà ó yẹ ẹ̀mí sọ́lá ma ó dà mọ́. ògbógbó ni kó aláṣẹ kẹsà bọ́ sórí ilẹ̀ èdè wa. ó kàn sọ ìdí àpọ̀ ó là láti bọ̀. bẹ́ẹ̀ ni kẹ́ni tó bá máa wà. aṣáájú ìjọba reason tàbí invite ẹ wá sí ibà yìí. ọ̀gá ọlọ́pàá tí n bá sọ fún yín pé mo mọ reason tẹ ṣe invite mi wá sí station yìí ipò yé mi mò ń parọ́ ni o kò yé mi rárá mi ìmẹ̀ṣẹ̀ mi kódà mi ò ríro ẹ̀yin lè máa sọ fún mi sí nǹkan tó jẹ́ ṣẹ̀ mi tẹ fi invite mi wá síbí. ṣé o fẹ́ sọ wípé o mọ̀ pé wọ́n pa èèyàn síwájú ibi tó ti ṣe ṣó nígbà tẹ́yìn náà máa wí sí ẹni wájú bíi tí mo ti ṣe ṣóò kì í ṣe inú bíi tẹ́mi ti ṣe ṣóò ni wọ́n pa èèyàn sí. nínú ìwádìí wa a gbọ́ pé àwọn jàǹdùkú ẹ̀ lọ́ pààyàn yẹn. èmi gẹ́gẹ́ bí ẹnìkan aṣáájú ọmọ gbogbo bí kíbi tẹ́mi bá ti lọ ń ṣeré èmi ò kì í kó àwọn jàǹdùkú káàkiri o àdẹ̀kí gba jàǹdùkú láì wá síbi eré wa kódà bí jàǹdùkú bá rí owó sanwó lé màá pe àwọn security mi pé wọ́n láti gbé jáde bí mo ra èèyàn bá jọ ti jàǹdùkú lásán mi ò ní fojú sílẹ̀ fún torí mi ò fẹ́ràn jàǹdùkú. ọmọbìnrin tí wọ́n torí ẹ̀ para wọn yìí àti arrest ọmọbìnrin yìí ó jẹ́ mú wa lọ sí ilé ọmọkùnrin tó pààyàn yìí ṣùgbọ́n nígbà tá a máa fi délé ẹ̀ ọmọkùnrin yẹn ti gbé bẹ́ẹ̀ a jẹ́ mọ̀ pé kò máa mọ ibi tó sá lọ. ṣé pé ẹ̀yin gangan ni agbára àlọ́wọ́ yín tí ẹ̀ lówó ṣe yẹ kẹ́ lò ẹ léèkú dà ẹ níbọn gas gbogbo nǹkan tó fi mú ọ̀daràn pátápátá ló wà ní kàwọ́ yìí ẹ wá sọ wípé ẹ ti dé ilé ọ̀daràn náà ẹlẹ́ẹ̀ba ẹ ló ti sá lọ ṣé mi wá ní ẹ fẹ́ kí n mú microphone tèmi tí mo fi ń kọrin kí n máa fi lé ọ̀daràn káàkiri àṣkárí ọ̀gá ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ó kù díẹ̀ káàtó. aṣáájú okokoriko bọ́lọ́pàá ṣọ̀rẹ́ fún wa ní all necessary informations ta lè fi arrest ọ̀daràn tó pààyàn yìí. Hmm. èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ti ń bá ọlọ́pàá ṣọ̀rẹ́ tipẹ́tipẹ́ mo dẹ̀ súnmọ́ ọlọ́pàá mo dẹ̀ mọ̀ pé tí ọlọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ wọ́n fẹ́ mú ọ̀daràn ni àbọ̀ ń wá àkọ́kọ́ ni ọlọ́pàá mọ́ wọ́n ṣe máa ṣiṣẹ́ wọn torí náà èmi ò mọ gbogbo nípa ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí o ọ̀rọ̀ tí mi ò mọwọ́ tí mi ò mẹsẹ̀ abẹ́ẹ̀dẹ̀fẹ́ kí n parọ́ ọ̀mọ́ tí mi ò ṣe mọ́ra mi ni. kókó koríko kò fẹ́ kọ́pẹ́ pẹ̀lú àbí. fi sílẹ̀ o sórí gbogbo concert àtàwọn shows tó kù ibi báyìí ló ti máa ṣe. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn kò sí problem kinní kan ni mo mọ̀ pé ẹni ò bá jẹ́ gbì kò lè dá ìgbì. ilẹ̀ ó rí i. bá mọ̀ ọ́n o. ìyẹn bẹ́ẹ̀ni kẹ́mi tó bá mẹ́rin rí bẹ́ẹ̀ni kẹ́mi tó bá mẹ́fẹ́ gbọ́ o bẹ́ẹ̀ni kẹ́mi tó bá má dìtú o. èsì ti bẹ́ẹ̀. ọ̀rọ̀ èsì ti bẹ́ẹ̀. ọ̀rọ̀ èsì ti bẹ́ẹ̀ gbàgbé ọ̀rọ̀ ìṣí ti ń bẹ o. ọ̀rọ̀ ìṣí bẹ́nikẹ́ni tó bá mẹ̀ rírí bẹ́nikẹ́ni tó bá mẹ̀ fẹ́ gbọ́ o bẹ́nikẹ́ni tó bá má wọ̀dà ìyẹn bẹ́nikẹ́ni tó bá mèdè gbọ́ ọ̀rọ̀ sí ti bẹ́ẹ̀. Bayowa Films and Records International.